أعوذ بالله من الشيطان الرجيم من أمره ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Àádá ọpẹ́ tó pọ̀ fún ọba ọ̀kan ṣoṣo. A sọ̀rọ̀ àlékún ìjà àti ìjẹ fún àmọ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam. àti ìjẹ ọlọ́run bá àwọn rẹ̀, àwọn rẹ̀, àti gbogbo àwọn tí ń tẹ̀lé ìlànà wọn ti gbé ìgbà òkè àmì. Àbẹ̀lọ́run wọ́n yọ àwọn náà kó ìyọ̀wọ̀ lẹ́yìn Bàbá tó wá lọ́dọ̀ ọlọ́run, ọrụ wà látàrí ojú náà, ìlàrà àrùtọ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run dáadáa tí náà ti A ṣe nínú Nàrọ́tì Mùsùlùmí, àwọn spiritual development mẹ́ta làwọn bó ti wà nínú àdúgbò ìdílé àdúgbò ẹlẹ́ẹ̀kejì nínú àgbáyé náà wà níyà. page one òun ni kí wọ́n jẹ́ muslim èyí ló lóòjì kí ni àwọn ti lé fún lò ìlú muslim èyí láti nínú. nínú kọjá mọ̀nà kíkì nínú kọjá fásitì nínú kọjá fájẹ nínú kọjá káfíìn nínú kọjá mọ́ṣíìkì nínú kọjá bọ́ọ̀lì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkọ̀ọ̀kan ní báwọn afọ àti wọn lè ṣe bẹ́ẹ̀ kọ́ tọ́jú ìdìbò. Bẹ́ẹ̀ bá wá kú ní oṣù ní òdodo tọ́lọ̀ ń fi ìgbà ẹ̀sẹ̀ rẹ̀ ọ̀dà gbélé wá ìfún mi. Wọ́n là àtàwọn ètò ńlá ìlà wà á sọ oṣù náà. Abẹ náà jẹ́ ká kú oṣù ní òdodo. Ká sì dọ̀dọ̀ rẹ̀ ní oṣù ní òdodo. Ó ń jẹ́ òde kéèyàn jẹ́ mọ́mí, kéèyàn jẹ́ ìgbàgbọ́ òdodo, tàbí kéèyàn jẹ́ lẹ́kùn máa ń tàbá kiri kéèyàn jẹ́ mọ́sílẹ̀ ẹni eré bá ẹni eré bọ́ class tí o sì lẹ́bù bọ̀ àìdìbò náà. náà a kíra wa gbogbo àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí ọlọ́run yóò mọ ọkùnrin lọ́wọ́ àlékún dáadáa ọlọ́run máa ṣe fún wa. òní ṣe léyìí ní ẹyẹ ọkàn tó kù bá ṣì láyé ìgbà tí ọba ẹgbẹ́ ọ̀nà náà sọ sí ike ọdún ọdún ọ̀lẹ́ ọdún tààtì náà ìlànà ọmọ ìlú ti ta àtọ̀rọ̀ jù báyìí lọ kí wọ́n ní wọn ti léwó jù báyìí lọ ọlọ́run ṣe bẹ́ẹ̀ báwa àti ìgbà àwọn fámìlì wa lọ́la ọlọ́run ọlọ́ta ìlànà ìlànà ìlànà Ramadan kan ti ta àtìmẹ́yìn ìdá kìíní oṣù lọ tàbá kan sí méjì tá a bá pè sí mẹ́ta ìdá kìíní ti lọ ìdá kejì náà ti bẹ́ẹ̀ lọ ìdá kẹta yẹn wá ní láyé látúnú kọ́ńtì òun lọ́wọ́ àti gbogbo wa ẹgbẹ́ ká gbìyànjú ká mọ̀ fi àwọn òun lọ ṣètò ẹ̀ńtọ́ bá já pípọ́ tí ń ṣòbẹ̀lẹ̀ wọ́n ní ẹ̀sìn òkè ọ eré àpàlọ́lé gbogbo ẹni tó gbé ilé ti gbogbo ẹ láìláàpù lẹ́kọ́ dé ọlọ́run ti ṣe lóore ló lẹ̀ ti gbàdúrà rẹ̀ ẹni tó mi ẹ bá bọ́ ọmọ lọ́wọ́ odidi mọ̀dọ̀mọ̀dọ̀ rọ̀mọ̀dọ́ náà òun ló ti bọ́ ọmọ lọ́wọ́ rẹ̀ ká gbìyànjú ká rí wípé à ń sin ọ̀pọ̀lọpọ̀ náà fílà àdúgbò ọ̀pọ̀lọpọ̀ ìtẹ́lọ́ ọlọ́dún àṣìṣe tẹ̀lé lábúlé ọdún. tọ́pì ìtàlẹ́ ká fi sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tá a fi kíkà lùkù wa tá a fi bẹ́lọ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀gá ìjọsìn wa lẹ́sìn. ó kẹnu ṣùgbọ́n máa gbìyànjú àti sọ̀rọ̀ ìtẹ̀. dealing with difficult times and contemporary issues Islamic solutions. àwọn ìgbà líle ìṣòro wàhálà ìfòòró ìdààmú àìrínà àìrílò àìríjẹ àsìkò tó lé tá a wà yìí àtàwọn nǹkan míì tó tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ọ̀nà wo la fẹ́ gbà tá a fi kò díẹ̀ kí ni ọ̀nà àbáyọ tí Islam sọ wa. German ní tí òòjú téèyàn bá jẹ́ni tó máa ń gbọ́ news àbẹ́yàn máa ń ta ní ìṣòro ní íńtánẹ́ẹ̀tì èèyàn ọ̀rọ̀ wá rò nílé tó wá ń ṣẹlẹ̀ báyọ̀ mọ́. nàìjíríà lẹ́ẹ̀tì bẹ́ẹ̀ nìkan ayé su ọ̀fẹ̀lẹ̀ ọkọ̀ sínú odò. sọ̀rọ̀ yọ òkú ẹ̀ yọ. ẹ̀ẹ́dẹ̀gbọ̀n pé kí wá fẹ́ èèyàn kan tọ́lá tó máa lé èèyàn kan wọn ti náà wọ́n kó bẹ̀ Port Harcourt wọ́n kó bẹ̀ Ìbàdàn wọ́n kó bẹ̀ káàkiri lẹ́ẹ̀mọ̀ gbọ̀ báyìí. ọ̀pọ̀ làwọn tí wọ́n lọ áǹdì ara wọn tí wọ́n láwọn fẹ́ pokùn tó fi ayé tiẹ̀ ti sú àwọn báyìí ayé ti sú àwọn so wọ́n ti kojóró okùn yẹn wọ́n wàá sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn kẹ̀yìn àdálẹ́sẹ̀ ara wọn yọ̀ọ̀bà mẹ́rin ọ̀rọ̀ tí ó ẹni ọlọ́run bá ní kábíyèsí lẹ́ni nǹkan tọ́kẹ̀lẹ̀ pé à ọmọ ìdí dáńtọ̀ ọmọ ìdí ọlọ́run bá lásìkò òkú rẹ̀ wọ́n rẹ̀ sí rẹ̀ ẹ bá jẹ́ pé kò dị ọ̀run ti olówó lọ́ọ̀bà bàjẹ́ ńlẹ̀ ó tún àìmọye kéèsì táwọn èèyàn kò tó èyí ò tó lónìí àwọn ní ìtura rò pé èmi ò ní tó èmi ò sì ní kóyún odò nítorí bá tà láàbù ẹ̀rí àwọn èèyàn tí wọ́n pa ìyẹn ẹgbẹ́ wọn. iṣu sọ́kà tẹ́ kèéfẹ́ àjànú nípa àyàn sókà àwa nìbàdàn bí kèéfì ìṣewúrẹ́ kèéfà àgùntàn àwọn èèyàn ẹgbẹ́ ẹgbẹ́ wa fáàjọ lẹ́sẹ̀ méjì ọwọ́ méjì ojú méjì ẹnu kan orí kan náà ni o gbogbo forensic research wọ́n fi ṣe ẹgbọ́n kan náà lẹ́yìn rẹ̀ kèéwá ṣe sókà nìkan náà ti pààyàn lẹ́yìn ìgbà tí sókà ṣẹlẹ̀ tí ogun ṣe ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n láwọn ẹ̀mí sọ́kí báyọ̀ bẹ́ẹ̀ tí lẹ́gọ́ọ̀sì ṣẹlẹ̀ lọ́nà òkòrò tí wọ́n láwọn àbáyọ̀mọ́lẹ̀ ọ̀nà lórílẹ̀-èdè ètò ní ìgbà wa sọ́rí káàkiri nàìjíríà àtúwọ́n ti pààyàn ti pẹ́. sẹ́ẹ̀lì lágbára àti lọ́ra ìka èèyàn tó bá ní pé ìka èèyàn ó one million ní o àbí two hundred thousand ní o sẹ́ẹ̀lì bá ní two hundred thousand lọ́wọ́ ìka èèyàn ní ìwà lọ́ra kí mo bẹ́ẹ̀ ti èèyàn ṣe ṣùgbọ́n àwọn tó ń lo ìka èèyàn ọmọ bí wọ́n ṣe ń lò

nítorí tó wọ́n lò pé èyí ṣe kí ní. ọ̀n nínú àwọn èèyàn táwọn ní pé ọlọ́run ní ń pa àyàn ilé onílé tó bẹ̀ afẹ́wó ní màá ṣe tí bá ti ń five thousand lọ́wọ́ ẹ̀ ten thousand lọ́wọ́ ẹ̀ ìlú wọn ti wá káwọn ojú yóò kọ́ máa tàwọn yẹn káàkiri. gbogbo àwọn nǹkan yìí ó ń tẹ̀lé ní àwọn tó lè olè gidi confam di olè tí wọ́n sì ní àwọn ìbọn gidi tí wọ́n fún adẹ́rù àwọn èèyàn èyí tó bá sì fẹ́ la gidi wọ́n sọ pé lọ́nà tó bọ́yá kí ló fẹ́ wọ́n kẹ̀ kàkà ókè á ah, yọ bà corporate. ẹ wà á rí pẹ́pẹ́ ẹ bá gbọ́ láìpẹ́ iná lọ fọ́ odidi àwọn báńkì nílùú ọ̀fà tí wọ́n sì ti àwọn ọlọ́pàá lè tẹ̀lé ẹ̀nà lẹ́yìn àwọn tí wọ́n ti rán lọ sọ́run ẹ sì mọ̀ pé léyìí ọkọ̀ já pé olè kú ẹ̀kú ẹ̀ o lè tọ́já sí pé wọ́n fún ọ ní tẹ́sán ọlọ́pàá tí wọ́n pa ìmọ̀lẹ̀ yìí rọ́ọ̀dì ní ìsìn pa ayé ti dáyé facebook àwọn tó wà lọ́fà mọ̀kà nínú àwọn póòsì wọn lórí íńtánẹ́ẹ̀tì ìyẹn àti pa irọ́ ní gbogbo sínú ní wọ́n pa wọ́n pa ìmọ̀ iye àwọn nínú ìlú

ó burú jáde lórí kan níbo lẹgbọ́ tọ́rọ̀ yẹn máa ń dìde àwọn kan nìyẹn ẹ máa gbé nípa àwọn kan ẹ máa pa orí sí pamọ́ ẹ wá pa àwọn èèyàn rẹ̀ ohun nílẹ̀ ń gbọ́ yìí o kódà yìí burú dé ẹ má jọ ọmọ lórí àwọn aráàlú nìkan ẹ má ọlọ́run ní nàìjíríà yìí ìmọ̀ràn ará méjì nínú àwọn àfáà ńlá kí wọ́n jẹ́ màámù ńlá wà láì wọ́n ti náà bọ̀ nínú mi. ìnáwó University of Nigeria ń súnká ní ìrántí bàbá yẹn mọ́ àjọṣe conference kan lábújá pẹ̀lú sultan Sokoto kò ju èwí ìtùtù ìjọba adéní conference yẹn lábújá ni wọ́n gbé bàbá yẹn lọ. mo wá fún wòkè bàbá bá a jọ jẹun nínú òṣèlú lábújá náà àjọ ṣe létè. nígbà tí wọ́n ṣe ó ní bí ìnáwó University wà lẹ́wọ̀n gbé èlò wọn wá gbàgbẹ́ ní ìrẹsì ìlú mi ó ti dáhùn tó wà ní ìsáájì. nínú àwọn ọmọ ìyá afẹ́ tí àfa àgbà láwùjá wọ́n ti wọ̀ láìpẹ́ yìí àánú ọlọ́run náà ti ní wọn gbàkadà. kọ́wá sí wọ́n tún bá wà fà ní sọ́wọ́n ìlú ìṣèkí ni ohun tó burú dé àwọn ìmọ̀ọ́mù ńláńlá wọ́n tún pé wọn pé àwọn àmọ́mù ilé ìwọ̀n já kẹ́rẹ́dì ọlọ́run jẹ́wọ́ Jàmọ́ àwọn èèyàn jáde ẹjọ́ ìgbé alẹ́ lè já fẹ́ bí ìdí ọ̀tẹ̀ máa ń balùwé ṣẹ̀dá àti ìlú ìjẹ̀wó. Ọ̀dà tó bá ìgbé lọ náà bá ìgbé lọ náà já fẹ́ Wọ́n ti àwọn àbá ńlá ńlá dé nù. àti fámìlì ní àǹjí ìyẹn ẹ̀yìn tí ẹgbẹ́ ẹ̀jẹ̀ máa lò bá ẹ̀jẹ̀ máa bá kí pé sínú mọ́tò ẹ̀ máa sálá inú kílẹ̀jì four one nine ni àwọn àkóní four one nine náà pọ̀ àwọn pásọ̀ four one nine náà ah, tí wọ́n ti ẹ̀rí bàálù òye kó tán four one nine tí wọ́n bá àwọn èèyàn àwọn ọ̀bọ̀ ṣe nǹkan báyìí wọ́n sì máa gbogbo wọ́n fi nǹkan burúkú sẹ́nu bá ẹnìkan tí mo wọ́n gba ní almost one million naira ẹni tí ó ti ń sọ èrè bọ́yá ló lè dá lé hundred thousand naira gbà wọ́n sì gba àkànjọ pé wọ́n fi nǹkan fẹ́nu díẹ̀ díẹ̀ yóò sọ̀rọ̀ yáwó lọ́wọ́ ilé yóò tún gbowó lọ́wọ́ ọ̀bọ̀dá rẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n fi gbà ní wọ́n ló tún wá mílíọ̀n náírà ó ju rè tó wá làbí àkọ́mọ̀ sí gbóhùn ẹ̀ńtọ́ bá tó ti tẹ̀lé ìlú nọ́mbà nù nǹkan kan wà ní ṣé fún kódà ó dé efcc wọ́n wá ẹni yẹn ní ìṣòwò ìdìbò ti gbá àwọn èèyàn lọ àwọn onífọwọ́ amẹ́rin wà pé ẹ bá jà máa gba díẹ̀ díẹ̀ pàápàá ẹni tí bá ń wáfà náà ṣe kí ni ọwọ́ fò pẹ̀lú àwọn ọmọ ṣe kí nìkan ọkọ̀ nàìjíríà ní ìsìn ọ̀nà ìlú kan pàápàá gbogbo wa ká sọ́ra lásìkò yìí nígbà bá débi solution ìlú lé kèése káwọn ọmọ wọn obìnrin ọlọ máa ká máa kó nàìjíríà solution pé lórí àwọn ọmọ tó ń lọ Saudi Arabia àdánwò ti lọ́wọ́ àbẹ̀ àwọn tó ti débẹ̀ wọ́n máa ń tójú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ibo tọ́pẹ́ ilé sọ pé alẹ́ nìkan lọ Saudi kò séèfù kò sí ẹ̀ séèfù màlágbàáyé nínú àwọn tó ń lọ àtẹ́tọ́lá bẹ̀rù ọlọ́run ó ń bẹ nínú àwọn ẹgbẹ́sẹ̀ ní sèké sábà sáwọ́dì nìkan ní gbé sáwọ́dì àwọn ará kọ́ọ̀tù nínú ń débẹ̀ ó ń bẹ nínú àwọn tí wọ́n láwọn náà ń wá bí ìjẹ́ ìmú òjò lọ́wọ́ lọ tí wọ́n ẹ̀dọ̀ jẹ́dọ́ tí wọ́n bá wọn ṣe ìdìbò wọ́n ń lò wọ́n nínú ẹ̀rú wọ́n kẹ̀ máa tú àwọn máa ń bá làkáàtì àyèmá ànùkọ̀ pé àfẹ́bẹ̀rú ni wọ́n àwọn kẹ́gbà àwọn kọ́ máa bá wọn sọ̀tọ̀ kọ́ máa sọ̀ pé wọ́n tẹ̀ máa bá wọn sọ̀ wọ́n máa náwó ọ̀sìn náà sí wọn. kápúwálé ìtọ́lọ amẹ́ríkà ìtọ́lọ lọ́nà ìtọ́lọ britain ìtọ́lọ germany ayé ni òṣùwọ́ ti fi káwá sọ integrity ìjọmọlú àti ìwà káwá sọ nù ìtumọ̀ rẹ̀ kọ́ yẹn àwọn èèyàn tó gbẹ́ kí ni o kálukú sáàmù káàkiri ẹlòmí ìfọsọwọ́ fọ́ wa mẹ́ níbi tí wọ́n fà ọba ọ̀pá ní òkú àwọn ti àwọn ọgbà ìdìbò pọ̀ lọ orí íńtánẹ́ẹ̀tì àwọn oníṣẹ́ṣẹ́ atm ní wọ́n èèpọ̀ tí wọ́n rìn náà wọ́n pọ̀ lọ gbogbo àwọn nǹkan yìí èyí wọ́n rò pé kì í ṣẹlẹ̀ tẹ́lẹ̀ jẹ̀mọ́ọ̀tì ló wá fà á ìyẹ kókó wà náà nìyí. Ṣé a rí nínú òlú yìí pẹ̀lú sáńdáàdì tí wọ́n fi wọ́n láyé ẹni tí ọ̀bá lè ná bíi dọ́là kan láàárọ̀ ó lè ná bíi dọ́là kan lọ́sàn-án dọ́là kan lálẹ́ ayé nira fún un. Láwọn tó ń fi dọ́là àwọn owó náà ẹ̀ ń gbé ìwé lórí ìgbàkà lónìí dọ́là la fi ń bá lù rẹ̀ tábà ti gbé sórí òṣùwọ̀n góòlù. Owó dọ́là kan fi ń bá lù ìgbàkà lásìkò àwọn ilẹ̀ torí pé owó dọ́là yẹn rẹ̀ ọ̀fẹ́ kárí ayé níwọ̀nba dọ́là lásìkò tá a wà yìí tí ìbáṣepọ̀ ṣe yàrá di two hundred naira àti two hundred plus ní ẹjẹ́ ká ní two hundred naira lápẹ̀rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tí ọ̀bá lè ná nine hundred lógún tàbí tàbí one thousand naira ó pọ̀ sí pé bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ tí ọ̀gbà thirty thousand lóṣù ayé òde wà comfortable jù ẹ bá wàá ṣe mistake o ẹnìkan ló ń ṣiṣẹ́ ìyàwó rẹ̀ ọ̀jọ̀ ọmọ ọ̀jọ̀ kálíyàn bá jẹ́ sí wọn nìkan oníyàwó kan òfìmọ̀ méjì ẹ̀jẹ̀ mẹ́rin òṣùpá one twenty thousand oṣù ìjẹ́lẹ̀ ó máa fi lamb sheet. torí pé káà bá sọ pé ìwà nínú nǹkan alákọ̀ọ́kọ́ ètò ẹ̀mú wà. yusuf nínú síra àwọn kan tí wọ́n kọ fákìrì alájà ìṣòro wàhálà òsì islam wá wọ́n kóòtù àwọn ọ̀rọ̀ ọ̀n bẹ nínú àwọn ẹni bá ti lọ ó dọ́dọ̀ ìyàwó rẹ̀ pé bóòlù ṣé oúnjẹ wà ní ìyàwó oúnjẹ ti tán kí ló jẹ́ ṣe kò sí oúnjẹ ńlé ó ní wàhálà yẹn tó sọ ìtọ́jẹ́ ti gbàgbé àdìsí fọ́ọ̀tì mo ti gbàgbé àdìsí fọ́ọ̀tì lójú ẹsẹ̀ torí bàbá débi àwọn dangers inherent nínú ọ̀rọ̀ bíbí kọ́ńtútà máa ṣù kí ni rábà wà ní òòlù kódà ní ó kò bá bìjọ náà ó lè má ṣe ìyàwó àbìjọ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọ̀wọ̀ náà lónìí torí ìnira kan bẹ́ẹ̀ nàìjíríà tó wọ́n jẹ ọ̀sán ní sinú fúlà ọ̀sán sinú fi ṣùgbọ́n olùsílẹ̀ bí máa ń pa ẹ̀rí fọlọ́sì láàrin ọmọ ṣe gàlégàlé òun fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ ẹ̀ ìgbà tí ò sí kankan tó kọ́kọ́ lọ́rùn yóò máa ronú tó bẹ̀. ṣèjẹ́ lèyàn tẹ́ ẹ bá ti lè rí ìlú tó jọ sí pé ìlera wà bẹ́ẹ̀ àìmọye àwọn àdánwò ni. ìyẹn ló jẹ́ àmọ̀ sí pé àwọn tó ń ṣẹlẹ̀ ní tẹ́ńtìlì nínú ìlú wa ọ̀ ń jẹ́ káwò pé ilé kókó lè wà náà nù. sẹ́ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ làwa ń sọ àsọ̀rọ̀ òṣèlú yìí. Nàìjíríà àti gbogbo ayé ìtànsọ yìí ọ̀kárí ẹ̀ tẹ́ ẹ bá ti lè rí pé ìnira fẹ́ máa ṣẹlẹ̀ láwọn ìlú kan ó láwọn ibi tá a wà sí ó sì láwọn ohun tó lè fà á bákan náà ló ní àwọn implications táwọn kan yẹn bá ń ṣẹlẹ̀ ṣùgbọ́n kí kọ́mu láti bí i ẹ ráwọn táwa ká àkóyìnra nínú ìlú yìí mo yìí gbogbo ẹnu sọ pé kèé ṣe problem kèé ṣe difficulty kèé ṣe hardship they are just man-made problems àwa la fà fúnra wa tó lọ́lọ́run bá mọ̀ yìí wàhálà ìlú gbé ìjáde pẹ̀tró sórí ẹ̀gbẹ́ ẹnìkan jọ kan ó ní wàhálà bí a ti pẹ̀tró nàìjíríà bá jẹ lórí wọn ó pè mo ní kó tẹ bá lè wọ́n lọ sọ̀rọ̀ wàhálà ìtọ̀ bá jẹ gbogbo àná láti sọ fà ọlọ́run sọ pẹ̀tró omi ìṣúná kẹ̀ǹgá ibi tí nàìjíríà tọ́lọ̀ ń kẹwàdé ẹ̀wù ní ìsìn àwọn ìpẹ́jẹ́ pé blọ́ọ̀kì nǹkan òkú lè fi blọ́ọ̀kì pọ̀jẹ́ sìmẹ́ntì ìlú ni ọ̀ẹ́dẹ̀ lọ́ra yẹn rìn orí yẹn rìn yẹn ni wọ́n plant nǹkan sí àwọn òṣèlú nàìjíríà Iceland kọ́ ní ìsè twenty two hours ló fi ń báwẹ̀ nù rọ̀mọ̀bọ́ọ̀nù twenty two hours mo wo fídíò kìtẹ́nì kan fẹ́ẹ́ dìbò wọ́n sáà fúláì bẹ́ẹ̀ yìí. àbá ìlera gidi àwọn èèyàn ń dákú sí ẹ́ kí ló ní ṣeré yìí twenty two hours èèyàn ò ní jẹun kò ní mú mi ó tún bàtí gbogbo wọn tún bá sí ibi ìṣá ìtajúdù sàárì àárín two hours ni. tọ́lọ́ bá ṣe bẹ́ẹ̀ fáwọn náà nǹkan ohun ìgbàwẹ̀. tọ́ọ̀bà a lè gbà pàtàwọ́ àwọn àbọ̀ àbẹ̀ lórí ẹ̀ ọ́ padà fún padà àbí kó o ṣe kíndíà ẹ wà fẹ́ lóde fáwọn tó bá já pé kí ni àwọn mùsùlùmí wà ń bẹ̀ fáwọn nídìí oúnjẹ yìí. ọlọ́run bá ń kó ṣe fún wa ṣùgbọ́n nǹkan bí ìbábi fún òkè àti láwọn wàhálà tó ṣẹlẹ̀ lọ rí láyé nígbà tọ́lọ́ dúró sáwọn èèyàn ó ṣẹlẹ̀ débi wípé dojúmọ́ làwọn èèyàn kú ọ̀wà ní ìfẹ́ sínú ilé kan àti ilé méjì bẹ́ẹ̀ ò ní kú torí pé ọlọ́run ọ̀rọ̀ jù ṣé wọ́n fẹ́ràn pé ibi kọ́ńtìsì ńlá ń bẹ ibi tí èèyàn ti kọ́ mọ́ mọ́ àkọ́kọ́ ń bẹ̀ ní kójú ọ̀rọ̀ rọ̀ èèwọ̀ àti kójú ọ̀rọ̀ láàrin oṣù mẹ́fà ọdún méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà mẹ́wàá wà láìsòro ti kọ́lé gbogbo orúgbè yóò jù náà àwọn ẹranko wọ́n ẹyẹ èèyàn ẹ̀yìn rí nǹkan jẹ omi kò ní sun gbogbo bá omi èyí tó dé ẹgbẹ́ bí àpáta tóbi ọ̀bà tí lábẹ́ àpáta máa ń kọ́ tó yọ̀ máa sun ẹ̀jẹ̀ ni tó ní ọ̀pá kọ́rọ̀ fún sún lẹ́yìn ìyá tó ti kọ́jú owó wàhálà bákan náà oòrùn ó tún láwọn arúgbìn kan fún àwọn òní yóò dùn púpọ̀ kí lẹ́yìn ìdí oòrùn ìwẹ̀ orí ẹ̀gbọ́n ní ìgbéyàwó àti ń bọ̀ lábú

ọmọ eléyìí péré wọn náà ń jẹ yóò sáré yìí tí òfin yẹn ti bọ́ lẹ́yìn yóò kẹsàrí jẹjẹ yóò sáré lọ sún ìyẹn ọjẹ ó tún jẹ tán òkú omi tí ó ṣe kí ni o tí ó mu sí yóò bá tún máa mu ẹ̀jẹ̀ rẹ̀ sẹ́jẹ̀ lè dàbí omi kò lè dàbí omi láíláí. àbá mi ti tẹ̀ nínú àwọn ìnira tó ti lọ ṣùgbọ́n náà wọ́n jẹ́ títí nàìjíríà òde ọlọ́run sì ló gbọ́dọ̀ láíláí. sẹ́ẹ̀rí wọn bá àwọn ìnira mo sọ́rọ̀ nìkan láìpẹ́ yìí tẹ́lẹ̀ mẹ́jọ àṣẹlẹ̀ tẹ́ táwọn bá fẹ́ máa fi ojú òṣèlú gbogbo nǹkan àmọ́ ní problem ní consider no problem sáà ní gbogbo àwọn tá a gbé púpọ̀ òṣèlú ló ń ṣe màláìkà èèyàn bí wa ni wọ́n àwọn náà máa ń jókòó báyìí bá a fi ń jókòó bọ́yọ́ wọn kẹ́ nípe ìlú ìlú wákẹ́ wákẹ́ èèyàn sípò kan torí wípé wọn ò bẹ̀rù ọlọ́run àwọn ìsọ̀tìsì tó yẹ kí wọ́n lò dáadáa tí wọ́n lò dáadáa ó ara tó lè fànira ni kèé ṣe táwọn gangan náà fànira tó pọ̀ tó báyìí àwọn tó fà ń gbà bá délẹ̀ bá ọlọ́pàá gbogbo òmìnira àwọn ìnira kan lè pé ìjọba náà lò tó wà nù wa ìjọba ṣe lọ́fà ọmọ tó pé kí ni borí ọfẹ́ yó ìyó ti afẹ́ wàhálà ilójú ọmọ rẹ̀ ọ̀sẹ̀ ẹni bẹ́ẹ̀ fi wọ́wọ́ olú sísẹ́ kí ìjọba náà tó lé lẹ́yìn òun. jẹ́mọ̀ á ti ṣe táwọn wo àwọn tó fàmìlà gan ilé kò ní í ṣe pẹ̀lú ìjọba ṣùgbọ́n ìtọ́jẹ́ ti ìjọba sọ ń rẹ̀ ọ̀nà kóso àwọn wa sọ́nà. kọ́ lọ ọmọ gbogbo ayé bọ́lọ̀ ń ṣe wa wa wọ́n ti kọ́ látòṣù mẹ́rin àdìsí àbúlẹ̀ ìlú bí ní bàtà bá ti lo ogójì ọjọ́ mẹ́ta àná ọmọ wa kọ́ sínú ọkàn yá wa the case be wà lọ́ọ̀yì ètò òṣèlú ayé wa ní tùmọ̀lọ́dọ̀ ọlọ́run ọlọ́run gbàgbé yóò ní wà yìí ìgbà wo láàlò láyé ọlọ́run kọ́ wà irú iṣẹ́ wo ṣe láyé ọlọ́run kọ́ wà ṣẹ́kí yóò àwùsẹ̀ yìí olórí ibú ni àbò lórí ire àwọn bí ọ̀rọ̀mọ̀dọ́n náà wà yìí ọlọ́run olórí ire ní sàwà ó bá jẹ́ pípọ̀ òbí kọ́ ọkọ̀ amáró lórí ibú ọlọ́run bá ní bí padà sí lórí ire ọlọ́run yóò sì wá lórí burúkú ẹ̀dá ìjọba tí ọbẹ̀ lòdì àdìsí ni pé àfọwọ́ ti kọ́ ètò ẹ̀mú wa látòkè ẹ̀rìn nínú òní bá àti ìgbé ayé táwọn àbúlẹ̀mọ̀ náà lórí èèyàn ẹni kí ìlera wọn máa ṣẹlẹ̀ sí wa. Áàmù bíi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún nínú táwọn àfa àti sọ. Alákọ̀ọ́kọ́ nínú tó máa ń fa kí ìlera wọn wà lóòrùn òun ni eré kìtàbù dùnú wàlùmọ́ àṣọ. Kí ìyàn máa ṣe lọ́hùn kọ́ máa yapa àṣẹ ọlọ́run kọ́ máa dẹ́ṣẹ̀ ọmọ ń fa kí ìlera wọn wà lóòrùn ọlọ́run máa má jẹ̀jẹ̀ra sínú òòrùn. kèéfẹ́ bẹ́ẹ̀ ni onírówó àrùn owó nàìjíríà kèéfẹ́ bẹ́ẹ̀ ni róúnjẹ ṣùgbọ́n ìnira ọkẹ̀ máa tẹ̀lẹ̀ kálukọ́ wà pariwo kódà ẹni tí nǹkan bá tó rọrùn fún ara tó bẹ o bẹ gbogbo anyị ọ kí ni ọmọ ẹ̀mú nǹkan mímọ́ lọ́wọ́. àwọn àǹfààní tírèsì wàhálà nàìjíríà lọ sí bàtà àbẹ̀rẹ̀ sí ní promote ẹ̀bọ bá a fẹ́ promote ẹ̀ ìfẹ́ páàkì bàbá gbani rán wa létí. ìlú kọ̀ọ̀kan tó wá láwọn ẹbọ tí wọ́n tán promote àwọn promote eégún á promote òkè ìbàdàn wọ́n promote ọ̀ṣun àyìn ọ̀ṣun òṣogbo èwo ní tí ògbó tèèkì agẹmọ nǹkan kan orí kálukú sàlẹ̀ tiẹ̀ abẹ̀rẹ̀ sí ní promote tí máa ń fi ọlọ́run nínú ẹ̀yin náà jẹ́ àyè màgé nǹkan máa kọ́ pé dáàdì mi ẹ̀yin nìkan kọ́ dáàdì mi o mo tún ní bàbá mi lẹ́yìn mi ọmọ tá à náwó lé lórí èyí ò ní pé are you serious you are very serious you know the mother told you ṣé kí ọmọ rẹ sọ fún ọ ní no no no i'm serious you are not the only father i'm happy èyí ò rò pé wèrè ń fi ọmọ yìí o o tún ní bàbá mi lẹ́yìn mi yóò wọ́n ní ká owó sùn jọ láwọn olùwà lọ́la lọ bàbá rẹ̀ kejì bọ́ tó ń ìjẹ́. àwọn akéèrè fẹ́kẹ́ nìkan kankan ní ẹni tí ó jẹ̀bi ẹni tí wọ́n mú lórogún pẹ̀lú wa ẹ wá ọlọ́run tó ká pẹ̀lú ọlọ́run fẹ́ lọ́mọ ẹyọ kan ó fún ọlọ́mọ méjì ọba ń ẹ yẹn ti tọ́bá jẹ́ sípé ẹ̀wà jọ lọ máa ń tẹ̀lẹ̀ torí pèpè jù mọ́ sẹ̀wà jọ náà kábàlá àbá náà ṣe kí ni ó ń sọ̀rọ̀ méjì nàìjíríà kọ́kọ́ náà síbí ìbejì láyé táwọn ìlú yòókù ṣé wọ́n máa ń sẹ̀wà àbejì jù tiwa ara ṣírìkù lẹ́ tiwa nìyẹn nínú àwọn ìṣẹ̀tì máa ń bọ́ lọ́nu láyé ní ṣírìkù kásọ̀ wa nínú àbí anábìwa Muhammad sọ̀rọ̀ lọ́rọ̀ wọ́n bí ilé anábì kí làwọn ẹ̀ṣẹ̀ ńlá ó ní alùkàbárì alùsọ̀rọ̀kù bìlà kéèyàn ọmọ ọmọ olóró pẹ̀lú ọlọ́run ọmọ wà òkú kùnìwà ilẹ̀ ká máa tẹ òbí wa méjèèjì mélòó ní wa ní èsì àwọn òbí wa lónìí ọmọ gidi ó gbọ́dọ̀ wà òbí díẹ̀ táwọn òbí ẹ̀ kódà wọn táwọn náà tó ti dàgbà tá a tó lóòtù láyé rọmọgọ́ọ̀nù mélòó ló ti gbé láìsì ẹ̀wà mílíìkì tíì jíńjà eh, tíì gbogbo àgbàlagbà náà ní fọ́nà mílíìkì ó lè mú jíńjà tíì sọ̀rọ̀ àlọ́ fún òbí rẹ̀ ọmọ ibi bí máa ń ṣe dáadáa sókè kéèyàn ọmọ ẹ̀ ń fẹ́ òru ara tó bí ọlọ́run ní ó lè fa ìnira ọmọ mi ọba láti jọ ìkò lè dúnkù wà láì kò lè dúnkù àwọn òbí rẹ̀ ń bínú sí ìwọ̀n bá díẹ̀ sọ̀kọ́ ní láàrin oṣù mẹ́fà ìyàwó ẹ̀ nìkan lọ́dẹ lórí ọgbà bí àwọn òbí ẹ̀ àwọn òbí ẹ̀ nàtọ̀ láti kéke ọwọ́ àdìgágbé oríṣẹ́ two fifty thousand oṣù kìíní oṣù kejì oṣù kẹta ọ̀rọ̀ àwọn ti ṣàtọ̀ fún ìyàwó ẹ̀ àrọ̀ bàbà ọ̀rọ̀ àwọn àti ọrụ ọ̀rọ̀ àfóònù hundred two àwọn òbí ẹ̀ sí sọ́wà ìwọ wá lọ́dọ̀ àwọn òbí ẹ̀ sí ah, ah, ah, ọ̀dà ò ṣe pé ọ̀dà ọwọ́ ọ̀dà ọlọ́run ti gbọ́ lọ́dọ̀ rẹ̀ bàbá yìí wọ́n wá wàhálà àti lọ́rùn téèyàn bá ti ń tẹ òjì àwọn ẹgbẹ́ ìnira ọ̀sẹ̀rẹ̀ sí yàn wà ọ́pù náà àmọ́tí lè kéyìn ọ̀pá yàn nípa nìyàn tí nàìjíríà ò dù àbí nàìjíríà kan ti pa abíọ́lá ni bọ́lá àti wọ́n bá tó ẹgbẹ́ ẹran afọ̀dẹ́gbẹ́rọ̀ federation fún sọ́ọ̀rù ilẹ̀ wọn pa wàhálà àwọn ọmọ ní union ọmọ tó nurw ẹwọ́n ìta ti pa nínú òlú yìí wàhálà opc ẹwọ́n ìta ti pa boko haram ẹwọ́n ìta ti pa jọba lábẹ́ sọ fún àwọn èèyàn àwọn oní news àwọn jọ́nálì ẹrùjọ wájú ọlọ́run wọ́n mọ òdodo wọ́n wá fẹ́ boko haram mọ ìsìláàmù nígbà tí international amnesty rìpọ́ọ̀tì wọn mo sì ká àwọn gẹ́gẹ́ jáde pé boko haram have killed more muslims than christians ẹ wá fẹ́ ní pé ìsìláàmù boko haram lórí boko haram lọ́dọ̀ ni ọmọ mọ́sálásí kọ́ ọmọ tọ́jú kọ́ ọmọ boko haram àwọn kan ló ń lò wọn ọlọ́run tí wọn láti rí kódà ọlọ́run ló ṣe lójú ọ̀rọ̀ láyé wà láìpẹ́ lọ́sọ̀ ń sọ́sọ̀ gbogbo ara ìsìláàmù ẹ̀sìn ọlọ́run kò lè orí ìlú ò sí wà ní ọlọ́run torí ẹ wá rí nínú àwọn wa ń tú wọ́n gbogbo aráàmù kírísítẹ́nì wà náà wọ́n gbogbo aráàmù kò lè ẹ

ìsìláàmù lè lọ káwọn ọmọ obìnrin lórí ẹwà ń bá wọn sùn ẹ̀rí òwò wọn fẹ́ẹ́fẹ́nu ṣẹ̀ríà ọmọ ọlọ́mọ ọ̀gbọ́dọ̀ fọ́ọ̀kàn láyà ọ̀gbọ́dọ̀ kíìsì ẹ̀ ọ̀gbọ́dọ̀ romance ẹ̀ táwọn òbí yóò fi ní pé ayọ̀ǹda rẹ̀ fọ ọwọ́ amọ́mọ ọlọ́mọ lọ bìkan owó láta ikọ̀ ga àwọn ọmọ ọlọ́mọ bí mọ ìsìláàmù ni aláìsè bẹ́ẹ̀ jọ lọ. alimoyim kọ́pù náà nínú àwọn ẹ̀sẹ̀ tó máa ń bí ọlọ́run tó máa bá a ṣì kéèyàn máa pààyàn bẹ́ẹ̀ dìnà wà ní àwọn ẹ̀fẹ́ ẹbú nọ́mbà one point tí mo fi sọ lọ ìsìkáàbù dùnà wà ìmọ̀ ààfù nínú àwọn tó lè máa fa ìnira nínú òòlù òun lẹ́sẹ̀ mo wá fọ́kọ́sì àwọn ẹ̀sẹ̀ kan tó lè kó ń dá wàhálà lẹ̀ ara ẹ̀ ní ìdùnnú wà tẹ́ ẹ bá ti láwùjọ tí wọ́n ń fèsì ní áṣípù ọwà bẹ́ẹ̀ ìjọ ọba áṣípù pọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé ìtó ní í ṣe pẹ̀lú ètò ìbáṣepọ̀ láàrin ọkùnrin sóbì is a sacred institution Islam. Islam ló fẹ́ ká gbọ́dọ̀ fẹ́ẹ̀nì àwọn ọmọ wa ẹ̀yìn àwọn àrẹ́ gbọ́ ìfẹ̀lẹ̀ lálẹ́ ọlọ́mọtáyé bí láyé ń sàn rárá o wàhálà lẹ́fà ló bá nílùú yìí wo òsì lẹ́fà ló bá nílùú yìí ilé kókó lẹ́fà yẹn ẹ̀fọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí ní ìsìn orí mọ márùn mẹ́rin ìdàgbọ́n òun tọ́jú àwọn ọmọ yóò tún wá tọ́jú wọn ní ìgbà ọjọ́ ọjọ́ ọmọ yóò tún tọ́jú ọmọ ọmọ orí bá bàbá wọn ti wọ́n ti ìlú ẹ̀jẹ̀ kálukú ọmọ ojúbọ ọmọ rẹ̀ tẹ́ ẹ bá ti ní títí yẹn ti wà àìsàn burúkú ọmọ ṣẹlẹ̀ àwọn owó báyẹ kẹ́ ẹ̀ ti jẹun ẹ̀ mọ̀nà lórí àìsàn ẹ̀ mọ̀nà sọ́ọ̀sìtì ìyẹn nìkan tó kọ́ tẹ́ ẹ bá ti lẹ́yìn ibi títì náà bá wà àìmọye àdánwò mi náà wọ̀n ṣẹlẹ̀ jẹ ìnira wà ètò ìjọ ẹ̀mọ́ òye koko ọmọ tó yẹ kóun náà àti ìbùsẹ̀ ní ayé obìnrin ọmọ náwó fún òdílé tó kọ́ ọ̀sùn ilé ẹ̀kọ́ rẹ̀ ẹ̀rọ ọmọ tẹ́gbẹ́ ilé ọmọ ọlọ́bí ó ti burú débẹ̀ ní high school principal ọ̀gbọ̀n ní kọ̀ǹdọ́ ti bẹ̀rẹ̀ ní ìjọba padà ṣùgbọ́n sọ́kà wọn bẹ̀rẹ̀ pé àwọn ọmọ one three hundred làwọn ọmọ yẹn nínú three hundred àwọn ọmọ obìnrin ó ní ètò àbẹ̀jì ṣèdè èèyàn náà ni ọ̀rọ̀ àwọn ọmọ ti dojú lásìkò pẹ̀lú ọ̀rọ̀ torí pé kí ni ọkùnrin náà ọkùnrin gidi ọ̀wọ̀ bí gidi ọ̀bẹ èyí pé ilé ìtọ́jú pọ̀nà rẹ̀ ti dojú ní ọmọ wa kì torí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ fáwọn ẹ̀sẹ̀ wọ́n kẹ̀yìn díẹ̀ ìwá káfíwá rẹ̀ tẹ́ àwọn ẹ̀sẹ̀ yìí jọmọ káwọn ẹdín nǹkan kọ̀ káwọn tó sùn wọn ẹwọ bá ń ta Nàìjíríà yìí èyí ọ̀rọ̀ àfẹ́tò àti travel ìtara àfẹ́tò àṣọwọ́n náà fẹ́ẹ́ lọ mọ́tò tó wa àárín ọlọ́run ló ní kí lè gbogbo oṣù mọ́tò tó ti ta yóò ráìsì tó ti gbá gbóngbò nìyí ìyá oní òpa òróró ó ti yàtọ̀ láti lọ òwe gbogbo ń bẹ̀rẹ̀ ṣe ìyá ọ̀nà fàdúrà. mo mọ ọmọ bẹ́ẹ̀ nìkan láì jẹ́ ìdí ìjọ sọ́ọ̀tì tí mo ọ̀bá nígbà táwa wà ní kékeré lẹ́yìn àwọn ìyá oní mẹ́ẹ́mẹ́ẹ́ ìyá alákà àwọn nìkan náà máa ń sábà wà ń ta lẹ́yìn iná bíi kálukú ti máa ń wọlé wà láì tẹ́ bá dé gọ́ńṣọ́ mùsùlùmí lálẹ́ áfà pẹ̀ ẹ̀ bá wo bìkẹ́ ọkọ̀ ìyá ẹlẹ́jà á dín èsì ń ta jọlọ́ọ̀fù èsì ń ta pàmò èsì ń ta pákó gbogbo rẹ̀ wọ́n tún wá wà bẹ́ẹ̀ láwùsà pẹ̀lú wà láìpò tó wọn wọn ò ẹ̀rọ kadà lẹ́ni tí ìbá iṣẹ́ láti jọ yìí jẹun pé ọdún kẹẹ̀ẹ́dógún lè wọ̀ kadà tó yan yóò lẹ́yìn ìfẹ́ jẹun kan máa sọ ààrẹ ní ṣe kan lò dé kan ṣe dá ọ̀sán kò sí ìkẹ́kẹ́ tó yan fún wọn tí bá tó máa bá ṣe nígbà tí working hour tó wà yìí ọ̀dà àfáwọn èèyàn dò ní lọ ọjọ́ pé sí àṣekúdórógó ọ̀dà ní ìsìn ìgbà wo àwọn

german àti kásọ̀rọ̀ ẹsẹ̀ ara tó máa ń fa ìnira ìlú kókó ni àwọn sábà àwọn ẹni tó ti lọ ọlọ́ba ní sọ́wọ́n lẹ́sìn rí wọ́n ní wọ́n máa ń ṣàkíyèsí fámìlì wọn sí ló ń tẹ̀lé ẹsẹ̀ a máa fa kọ́lọ̀ wọn bẹ̀rẹ̀ aláṣẹ lọ fámìlì ẹni tó ní lápẹ̀lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ẹ bára gáàsì six kg oṣù kan lẹ sí wọn lò ẹ dáná láì ẹ gòmìkaná ẹ tẹ́bà ẹ tàmọ̀là nọ́mbà amẹ́tẹ̀ dáná ẹ̀ ni ọkẹ̀ di oṣù kan ẹ bá tún ìsìn kejì ààrẹ fourteen days oṣù kan kìí ṣe bẹ́ẹ̀ gbàlejò kìí ṣe pé nọ́ọ̀sẹ̀ ń dáṣẹ́ kí ni o ọ yàtọ̀ ìdùnnú ọlọ́run. wàláì ọlọ́run máa ń fi àlùbáríkà sí nǹkan tí ọba fẹ́ dáyàn láàmú mo sọ bẹ́ẹ̀ nìkan láìpẹ́ yìí èmi ọ̀gbá àbẹ̀ nínú òtẹ̀lẹ̀ ayé mi nǹkan báwọn èèyàn ó lò tí ó tètè bàjẹ́ èmi ó sì lò ó lò ó lò kò ní bàjẹ́ skul mi tí mo hàn fún èkì Kọmputa 2014 thousand and fourteen wà mi láptọ́ọ̀pù mi tí mò lò and mo ti rà ọdún kẹrin ó tún fún fún bẹ́ẹ̀ dìtẹ̀ ìfẹ́ gbé dání gan mo fi tuntun gbà lọ́gbọ̀n ní ìfẹ́ yẹn mo lò sínú mi ó tún máa dádùn àwọn ọmọ yẹn nǹkan bẹ́ẹ̀ jẹnẹrétọ̀ mo lè mi eléyìí ó ti ẹja ẹ wá tájọ́ tètè ní problem ọlọ́sùn ẹ̀fà ni àlùbáríkà ti kú òun lórí tọ́ra òun àwọn wà lòsí òun kúrò wọ́n rà mí òun kúrò wọ́n rà mí owó tó fi rà mí yẹn ẹlòmíì ti lọ sí lálẹ́ ọtọ́ rà mí lẹ́yìn oṣù mẹ́fà òun fi ra blọọkù ìwọ́n tó rà mí òun fi gbé blọọkù bèbí kan ẹ ò ní bàbá yàtú ìbù bẹ fọ ọwọ́ ọkọ̀ ń jẹun ọ̀hún wọ sọ ọ̀hún bàtà kò jọmọ pé bẹ́ẹ̀ rẹ sọ yẹn kó o ṣe àlùbáríkà fún òun tó lò sickness náà lẹ́bẹ̀ nínú family tẹ́kẹ̀rí pé ọmọ ilé ó pé wà láàṣẹ tẹ́lẹ̀ nǹkan kan wà lọ́ọ̀bà máa tẹ́lẹ̀ náwó kata ọ̀pọ̀ ní kọ́lọ̀ lè fẹ́ pa ìfẹ́ fámìlì rẹ o ṣùgbọ́n ìtawọ̀ àbá àlọ́pọ̀ jù náà àwọn àdánwò ẹ̀sìn wa ni ìlàsì gbọ́dọ̀ gbìyànjú kájínà Muhammad ó ní lọ ìyẹn ní ìka alákọ̀ọ́kọ́ tó yẹ fún. ṣẹlẹ̀ ní nàìjíríà àwọn fọ́kọ̀sì lórí àwọn nígbà àì fọ́kọ̀sì lórí followers we continue having problems. mo ń sọ níbi lónìí tírú buhari one thousand bá wá nàìjíríà fún wa lẹ́kọ́ nàìjíríà ṣe ìsọfẹ́ buhari hundred o ní ìsọfẹ́ nine hundred o buhari tí mo gbèsè náà one thousand fún àti lẹ́kọ́ nàìjíríà mọ́ ọyọ́ fèsì ní kálàwà yìí buhari nìkan ò ní fọyọ́ fèsì ma kò ní fọ́ sílẹ̀ lókà gọ́ọ̀mẹ̀ntì ma ní ọ̀yọ́ fèsì sọ fẹ́ sọ ìfúrẹ́sì méjì bọ́ èyí máa ń kọ̀wé díẹ̀ mo fẹ́ lọ gba ISBN sí kanú àwọn àwọn èyí I was frustrated ní ọ̀jẹ̀ ISBN ma wọ́n ti fún mi ní account TFA account ìjọba fẹ́rẹ̀ tí mo bá ní mọ̀ ń sọ yóò kì í fẹ́rẹ̀ tí mo Jonathan o àbí ti Yar'Adua o àbí tọ́ba sanjọ́ o this ṣé buhari náà wà sí national library ìbàdàn wọ́n ti fún alákàtà àsanwó ìjọba tí wọ́n á ní tòmátì tó lọ sán máa sọ two five kan administrative charges mo ní what are you administering are you not pay for my money no no no no no I will pay for NCA you know no no àbá ọ̀gá NCA ní tó bá sọ́kà àwọn òbí fún ọ ah administrative charges two five ẹ wá wò kí èèyàn ọgọ́rùn-ún wá bá NCA lójúmọ́ wọ́n lọ sanwó ìjọba tó bá jẹ́ pé single IGM ó ní ilé bẹ́ẹ̀ sàn bí I three thousand tó bá jẹ́ bóyá bíi mẹ́ta sí márùn-ún bíi bọ́ọ̀ bóyá five thousand tó bá sí mẹ́wàá ó ní ọ̀tá mọ̀ lùdí tó bá ti rú àwọn bíi àwọn publishers bíi central lansed gàgà longman àwọn máa ń gba ìbọ̀ owó tí wọ́n wà síta èdè bẹ́ẹ̀ bá IGM ìfúnwé kan oríkì ìsanwó ìjọba three thousand màá tó wá two five four àti twenty three o charge wà láìpẹ́ ṣe pé àti two five yẹn ṣùgbọ́n inú kẹ̀kẹ́ ẹ̀ bí ẹgbẹ́ ah two five ó fi súnmọ́ owó ìjọba gẹ̀ ó bọ̀ sí pé ẹ̀yin mọ́ òyò ojú kí ni lọ ìjọba lọ bí lè ṣe bá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bàbá rẹ̀ ti mọ kọ̀wé torí ẹ̀sìn ni mo kàn pé just to make it standard lọ́dọ̀ ọlọ́run ISGN pẹ̀lú èdè standard bí lè ṣe bá ẹ̀jẹ̀ sí ẹ̀rọ mi ìwé yẹn wà ń parí ìdàrọ́ àti gbogbo wọn máa nípa bí lè bá ọmọ eré ìṣẹ̀ wà láìpò ní gómìn mọ kọ́ torí tọ́lọ́ àwọn èsì onífẹ́ mọ kọ́ torí tọ́lọ́ àti sẹ́ńtà ìtọ́ba ọmọ eré ìṣẹ̀ ń lọ fà wàhálà mọ̀ bá ẹ̀jẹ̀ nígbà táwọn ọmọ sukùl gbogbo pé nǹkan àwọn ìwé ọ̀gbìn òun lélẹ̀ tó gbogbo ayé wọn ó tura ní ẹ̀ bá ní ìmọ̀ pé yìí ẹni ìwé táwọn ọmọ ìwé yẹn gẹ́ sì ẹ tó afẹ́ fara ní bíbí ìgbà mọ́ nìyẹn ẹ jọ sẹ́kù àrílọ́gba tó bá ìlọ́wọ́ mi. ti national life mo sọ fún yín o ok aláwọ̀ tá a máa sọ fún ìjọba àwọn tá a bá wọn pé èsì sùn ẹ̀ sọ̀rọ̀ yunifásitì tọ́ba dé <clears throat> èmi ò ní ẹ̀ bá believe

káàdì kan ní sọ̀tọ̀ wọn wà láyé mi rọ̀ṣì láti àwọn never be me torí pé mọ̀mọ́ yóò ti mọ̀ ń san lọ́dọọdún kí n àkáǹtì two thousand and eight èrè mo ti one thirty thousand mo ti thousand naira developmental levy mo ti san pay as you earn mo ti credit torí tó o bá san ọmọ yóò ní sẹ́ exam ẹ wà ní òṣòwò tí mo dé mọ́dọ̀ ọ̀sìn sára lẹ́bẹ̀ẹ́lì rìsíìtì ga kèéfé mọ̀lẹ́ká ni ó wà kó àwọn èèyàn ní owó táàkì

irú ẹ̀ wá pọ̀ tó jẹ́ pé a máa ń wá constraint a ní ní choice a fún wọn ní bright ọlọ́pàá Buhari náà yẹjú ọlọ́pàá mọ̀ mọ́ ní tẹ̀sí ìlú àti ọlọ́ṣẹ́ fún oúnjẹ ta àbáàdùn ògbé mi lọ abájẹ́ ní ìjà arọ́ ìjà arọ́ ìjà arọ́ àti ọlọ́pàá gẹ́gẹ́ a kò nínú àwẹ̀ ìwọ̀n lọ wà láì wọn gbowó lọ́wọ́ wa. wọ́n tún gba owó àbá àkínníkà yìí ẹ̀ nìkan ìjà fún Buhari náà yẹjú eléyìí. bẹ́ẹ̀ bá rí one thousand Buhari wo ètò

yúlé lọ́rẹ́ mọ́nì fi ìsìnkú olóyè ṣe mọ́ sáyé parẹ́ kódà mo wà lẹ́gbẹ̀ẹ́ àwọn christian tọ́ra àní student union fẹ́ fọmọ́ káwa nfs ucd jimmy lọ́rẹ́ christian union tọ́jọ́rì religious body tá a jọ máa ń ṣe lórí ilé wa aláwòdé tẹ̀lé campus nǹkan àwọn christian tí wọ́n wà báyà they celebrate wà lọ́rí the man is an achipa ó kọ́ sọ́nà fúnlẹ̀ mi achipa ni ọ̀sẹ̀ tó ti àti ìlú àti ìlú mi lọ́rí. ó bí kí ló fà olóyè ní òfin bàbá yìí etí mò ń sọ yé mi o mọ ọmọ tí mò ń sọ olóyè ní òfin bàbá yìí court me anywhere in the world olóyè dé olè sábà nìkan ló ń ti ṣìdé mi máa pọ̀ àjọ máa jẹ àjọ máa mú ni kódà àjọṣe méjì ni mosque university of Ilorin nígbà tí wàhálà kásìlẹ̀ láàrin àwọn ọkọ̀ tó jẹ́ pẹ́ẹ́n ẹ̀sẹ̀ lọ́wọ́ abẹ́rẹ́ ìlú wọn gbà yìí àjọṣe méjì mọ́ olóyè ní òfin bàbá yìí mọ́ àwọn kéésì olóyè dé kí ni mo bẹ̀rẹ̀ bá bá ìbàdàn ẹbí àwọn àgbàsọ lóyèdè ìlú tí ó sọ price gbogbo nàìjíríà èèyàn gẹ́gẹ́ àbúrẹ́dì ìsàlọ́dún kan ó sì kó tó ní eight billion kìí ṣe eight million òdo mẹ́fà ní mílíọ̀n òdo mẹ́sàn-án bí tọ́jú mẹ́rin tó ti rẹ́bí tó lé ní eight billion náà mọ̀ lónìí ẹ wá gbogbo àwọn ọba bí fọ́ọ̀tì yà àwọn tí ìjẹjẹ àbúrẹ́dì ìsà ẹ̀wọ̀n tí wọ́n ti tọ́jú pa nàìjíríà lẹ́pàá wọ́n wà kó orí ibú ilẹ̀ two million six million owó látara dá ẹ̀yìn ọ̀tún hàn án lòkè wọ́n tún wọ́n gbìyànjú gbogbo ọ̀dọ́ ẹ̀ tí wọ́n kú sẹ́wọ̀n kìí ṣe báyọ̀ kí jáde kán kú sẹ́wọ̀n tó ó lè ní ní níbo lè kówó ìsìláàsì jọ níbo lè kówó sí. láti ń sàlàyé fúnra wa pé sẹ́ẹ̀rí lọ́rọ̀ ẹ̀sẹ̀ kéèyàn kówó olùbẹ̀ ẹ̀sẹ̀ ni ìmáàmù kówó mọ́sálásì jẹ sẹ́ẹ̀rí tí èèyàn tẹ́ ẹ bá kówó wọn tẹ́ bá fi pọ̀ sí ni wàhálà ni ó ti pọ̀ síwájú ọlọ́run ẹ tọ́ba jẹ́ sí pé èmi lè náà mọ́sálásí aníjẹ̀ máa fífi mo wá owó wọn jẹ gbogbo fífi yẹn ìrún mi àwẹ̀ mi tìláwà fúlàní mi àwọn ni wọ́n kù lọ́dọ̀ ọlọ́run. ó ní wọ́n tó fẹ́ lọ pọ́lítì wà láì kọ́kọ́ rù dáadáa. ó mọ̀ jẹ́ kí wọ́n ti kọ́ dájú pé kíkà ìdíjà àná náà ti wà lọ́wọ́ ẹ̀. àwọn ọmọ ìyá àtiwá náà tí wọ́n lọ wọ́n kọ̀ọ̀rọ̀ sí i. tó o lé ilé kówó òun jẹ́ jẹ́ àwọn àrùn mẹ́yàn mẹ́rin lọ́wọ́ ni wọ́n rù yìí wọ́n lè yan seven thousand wọ́n wá ní kí n fowó kan gbẹ́ kànga pé òun jẹ́ di ten million mo wá yọ one million lẹ́gbẹ̀ẹ́ ten million gbẹ́ kànga one million gbogbo àwọn tó ń bẹ ní wọ́ọ̀dù wọ́n pín iṣẹ́ rẹ̀ ní ten million ní àti àmà. tọ́lá jẹ́ local government bọ́lá ènìyàn three million ní local government gbogbo ni wọ́n pín iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ tọ́lọ̀ tàbí fún wọn. ọbẹ̀ náà àdí sí ni o tọ́lá jẹ́ pé yẹn jẹ́ ọ̀yọ́ state governor lápẹẹrẹ population àwọn iṣẹ́ rẹ̀ wò làwọn làwọn adarí wá ní. ṣé wàá rí umura tí wọ́n ṣe fi ìjọwọ́ lójú ọlọ́pọ̀lọpọ̀ àbí ìṣẹ́ máa ṣe umura ọlọ́run torí ìdí umura ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run ní lọ́jọ́ torí kèésì wà láyé yẹn sí lọ. èèyàn sì tọ̀ fọ́gbẹ̀ kí ẹ wo gba àwọn ọmọ olórin náà gba òfin fèrè fún ọba tí lọ́wọ́ di owó mi kọ́ ní tó forí rẹ̀. tọ́lọ́ ti wà bíbí pé rúkẹ̀ wọ́n ti wà engulfed wọ́n ti wà consumed pẹ̀lú ẹ̀sẹ̀

sẹ́ni méjèèjì yàtọ̀ síra wọn gbogbo àtẹ̀sí sọ́ọ̀bù ìnáàpà ẹ̀sùn àfẹ́gáǹsì sẹ́rí ọjọ́pọ̀ díẹ̀ díẹ̀ èyí kùnà fọ́rọ̀ wà fà àwọn kan ní sọ́ọ̀bù ni àwọn kan ní sẹ́ọ̀bù sí ìwé orí méjèèjì lọ́wọ́ àmì kùránì wà láàtú sírífù iná lọ́ha láàyò ìgbìmọ̀ lọ́sẹ̀ẹ́fẹ́ ọlọ́run wà láàtú bá bìrì tẹ̀sí rírọ̀ ìmẹ̀lì mo bá bìrì nà kánú ìkùnà ṣàyàpì wà N'ebe ẹ bá wọn lọ gẹ́gẹ́ lò sọ́márì ìtọ́lọ̀ gẹ́gẹ́ sọ ni yìí òun ni kéèyàn náà nà pa kí ni túmọ̀ abọ́ náà pa ẹ máa wo tẹ̀bù bíi tẹ̀bù bíi rúburú di ọ yẹ náwó sí nǹkan yẹn kọjá èèyàn fẹ́ ṣe wẹ́ẹ̀kì ọkọ̀ pé out of version one nàkó ọ̀rùn nígbàkó ọ̀rùn àwọn èèyàn wa wọ́n jẹun anáwó aṣègbà wọ́n kọ́fà rẹ̀ afáwọn jọ́nálìsì lówó gbogbo àwọn àbá àkọ́wá fún wọn lẹ́bí lò àwọn àrò pé fámìlì mẹ́rin àwọn láṣẹ yìí o àtúwà lọ́gbà jọ́gọ́ tẹ́ntà ó kú fámìlì kìíní o fámìlì ọ̀kan ṣẹ̀rí ọ̀ta kó ká ṣe nìka jọ́bọ̀ sí mo pè ṣẹ̀rí ọ̀tẹ́ kìíní o ọ̀ta kù ṣùgbọ́n àti ṣe ìsọ̀rọ̀ àti mẹ́nà Na tàbí bẹ́ẹ̀ sí ẹ̀kọ́ ọ̀nà kan láti bẹ́ẹ̀ ṣe àwọn àwòké bàbá ìyàwó bàbá ọkọ̀ gan gbogbo ikọ́ọ̀mù wọn lọ́dún one million wọ́n wá lọ gba ọ́ọ̀lù five hundred thousand ó tọ́ sí gbéga dín kọ́ọ̀mù wọn náà ti gba ọ́ọ̀lù wọ́n wá kan bẹ èyí máa polówó àwọn olórin ó bẹ́ẹ̀ àwọn olórin bẹ́ẹ̀ bá wá wọ́n mú abẹ́rẹ́ tó fẹ́ẹ́ rí kọ́ọ̀tù sẹ́yìn lẹ́ máa ní copyright àbáwọn sẹ́yìn báwọn náà máa ní copyright wọ́n á rí jùsù ní lówó tẹ́ báwọn tó lówó níbi kéde o kéfẹ́ẹ̀sì yẹn sẹ́yìn báyìí lẹ́ẹ̀ bá ní kí àmójútó èèyàn mi wọ́n bá mi rí kọ́ọ̀tù ẹ̀ èlò lọ́gbà papọ̀ ó lè ní sẹ́wọ́n mílíọ̀n ní. ìbí ìgbà two million náà àwọn ọmọ olórin fẹ́ wo ó tó pọ̀ ọmọ olórin kẹlẹ́ ní ah níjọ ní káàlà ájì kéré àwọn kẹlẹ́ ní ìgbà tó Ìjẹ́ máa gbé mẹ̀dí olójú ó gbé mẹ̀dí náà sọ ọ́bà mẹ̀dí náà jù. Ọ́bà mẹ̀dí náà jù pẹ̀lú orin jù mẹ́fọ̀ nǹkan. Ẹlòmí lọ pé pé ìjà pé ó kú sí ìjà pé àwọn ayé lóyún ayé bí ma. Ó pé ìlú ọjọ́ àwọn ìyàwó lẹ́gbẹ́. Àwọn ọmọ tó ń bọ́ ọdẹ ta ọ̀hún. Ìjà bàbá tó ọdẹ ta ọ̀hún. Owó tí wọ́n lè mọ́tò táwọn oníkẹ́ ni o. Jàmá èmu làtó èyí ti sọ̀rọ̀ ọ̀fẹ́ ti wà nímọ̀ fúra ní fọmọ rẹ̀. Lẹ́wọ́n náà náà pa lẹ wéèsì oúnjẹ gbogbo eléyìí ọlọ́run kò lóra rẹ̀ a máa fa áṣì. ẹni ìyá wa náà ọ̀rọ̀ ìtọ́ọ̀fù kan yìí nígbà táwa wà kéke àmàlà tá a bá jẹ lónìí tá a bá jẹ tán wọ́n dààmú mi nípe ní o ìjọ kejì àwọn obìnrin ìfẹ́ kọ́ wọ́n dààmú mi. wàláì àwa tá a jàmọ̀ lájọ́ kejì ilé ìtọ́wá ti pé wọ́n fẹ́ dààmú mi tá a bá jẹ́ ájí láàárọ̀ wọ́n wà ní pé wọ́n ti lórí láńtà wọ́n wà bá ní

àwọn kan máa ń jọba ẹjọ́ kẹta ẹgbẹ́ fún wọn yọ wà lọ dààmú mọ mẹ́nìkan nítòsí ibi tí mò ń gbé nǹkan tí a bàbá wọn náà lónìí o ayé ti nira fún wọn lónìí ní nítorí lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún bàbá àwọn àkékè gbogbo yẹn lọ́mọ ibi tí mò ń sọ jù wọ́n wà da gbogbo owó ẹjọ́ ẹjọ́ kejì gbogbo àwọn ajá ní ọ̀wà máa àjẹ ẹran gbogbo oríṣiríṣi nǹkan ní ọ̀wà bẹ́ẹ̀ wọ́n dànù lónìí ní ìṣe ayé nira fáwọn náà gbogbo ẹgbẹ́ bá ti ń ṣe ìṣòro kọjá sí pé ẹ̀ná náà pa Nàìjíríà yóò nira. Tẹ̀kùsíìrù ni wípé etí ọ̀yẹ́ kẹfẹ́ ẹ̀kan náwó sí. Ẹ̀tọ́ wa náà ẹ̀tọ́ wa náà náà pa. Èèyàn kú ẹnu ọ̀hún ní o lẹ́yìn kẹfì tó bẹ́ẹ̀ ti jẹ́ sàárè tẹ́ẹ̀sì ẹ wá lọ ra ó sí ó sí one point two million bí ẹ pé kò sí ẹni wọ́n fi gbowó náà dànù náà. Jàmọ́ ọ̀fẹ́ kẹyẹkẹ náwó sí ẹ̀tọ́ wa náwó kọjá àlà méjèèjì àmọ́ pàkí nǹkan yẹra fóònù. Ọ̀dà gbogbo àwọn nǹkan yẹn làwọn èèyàn ń ṣe ká sọ́ra ọlọ́run bá àmọ́ wa láàyè láàyè lọ́nà ọ̀dà ní màá rọ́ọ̀ṣì lọ kọ̀ọ̀bà sí kò mọ̀ torí nínú agbọ́n mẹ́ta agbọ́n kan kò sí sọ́ lọ. nọ́mbà tírì nínú àwọn nǹkan táwọn àǹfààní ló tó lè fa kí ìlera ọ wà nínú ìlú tá a ti gbọdọ̀ sọ́ra fún òun ni àbúrúbà wà ní ẹ̀sìn haram owó èlò ẹni pé owó gbọ́mọlé láǹtà táwọn èèyàn yá kódà wọ́n lóyìn ẹnìkan tọ́jà láìpẹ́ ìtọ́mọ ń lò jáàbù dáadáa torí ọmọ rẹ̀ ó ṣe fídọ́ọ̀mù ọ̀n sá lọ nígbà tí ẹjọ́ ẹgbẹ́ tẹ̀ wọ́n mọ̀hún wọ́n tó ń mọ́sálá ń dání ṣe gba ìrọ̀lẹ́ sá lọ ó dọ̀nà wọn náà àbá wọn bá ń wá ó ṣe tó wọ́n bí èdè lọ sọ́jà àbálá ìgbẹ́ yìí mo sọ fún wọn pé ẹjẹ́ abẹ́rù ọlọ́run ẹ má jẹ́ kí àpò ẹgbẹ́ kó tó. cooperative kan bẹ́ẹ̀ bá rẹ̀ fún ìfúnlọ́sí lẹ́tọ̀ fún wọn níbi èjì ẹnu wọn. brọ́dà kan rí ní ìdílé láì jẹ́ nǹkan ẹ̀jẹ̀ ìmọ̀lẹ́mú ní ìmọ̀ ní pàdé àwọn èèyàn pọ̀ náà wá ní kálọ̀ print statement of sale account ibẹ̀ náà ti á yà nígbà wo lẹ́gbẹ̀ẹ́ owó ilé two fifty olórí tẹ́sọ́là tẹ́sítì àwọn bíi márùn-ún wọ́n ti kù láì wọ́n ti gbà owó sálá kan. ìgbẹ́jọ́ sì yọ wá fún mi pé àwọn tó ti ẹ̀dá ikú sí lóòmù wò lóòmù kò lẹ̀ báwọn kan bẹ̀rẹ̀ ìdòwé agbọ́dọ̀ wá sí ọ́fíìsì àkáǹtì ti pẹ́ ẹjọ́ kò lè tó bàánà fẹ́ẹ̀ tọ́jú wa ní ti mùsùlùmí gbogbo wa ẹ̀yìn àlùmùsùlùmí wa mùsùlùmí ẹ̀rọ ti fúlàní nígbà tẹ́ bẹ́ẹ̀ ṣe jàmbá ẹ̀rọ ti fúlàní. ayúdàbí hmm. sẹ́yìn mo lọ́dọ̀ nǹkan tí ó kọ́ àkáǹtì àwọn èèyàn sínú ọ̀dà every year ẹ̀ máa pẹ́ ta sínú àkáǹtì ẹ̀dá àwọn èèyàn orí. èyí tó bá ní explanation nínú sẹ̀ríà àwọn olórí ní àwọn discussion kan tí wọ́n lè lo owó ilé àníkàwé ìjọ rẹ̀ bẹ̀rẹ̀ báyìí torí kaba ìṣẹ̀lẹ̀ ìlọ́fà ilé ìjọ ẹni pé wọ́n sì tọ́ bẹ̀rẹ̀ àwọn olórí wa fi ṣe kí ni owó àwọn ọmọ ẹ̀rẹ̀ gbogbo wa bá ń bọ́ àwọn olóṣèlú ẹlòmíì kọ́ ọ̀pọ̀ ìwọ lọ́nu wa. jọba wọn sì jọ àpò ẹgbẹ́ nígbà tí wúni náà bá wá ń ṣe báwọn èsì àníkàwọn èèyàn mọ ìyàwó èlò mú wọn tó wá síbi èsì èsèlè ẹ̀yìn bíi méjì mẹ́ta ẹ̀sìn ló gbọ́ ẹgbẹ́ ẹ̀ẹ́dẹ̀wọ́ lọ́wọ́ wàhálà lẹ́sẹ̀ máa fà lẹ́sẹ̀ yẹn ayé òyìnbó afọ́nifẹ́ ìbàtúbá. now àwa náà kámọ̀ lọ bí olówó gbọ́mọlé láńtà àwọn olówó èlé kódà kọjá zero point five percent yẹ́n hákù lọ́ọ̀rù rìbá wà lórí ìdè sọ̀dà kan wàhálà yìí gbogbo òṣìṣẹ́ bá ti di owó èlé àwọn tó ti sọ́ọ̀ṣì owó lè láyé àwọn jù àwọn èèyàn ń di ara àti táwọn ti méjì tẹ̀lé ayé wọn nìyẹn ẹ mọ́jà wọn ó ń bọ́ nínú òyìnbá ó máa ń fa ìnira àti ilé koko nínú òyìnbá. bákan náà àfọ àlára tó tó máa ń fa káyé ó nira fáwọn èèyàn nígbà míì alukásàlù wà tàwákùlù ẹ̀ẹ́dẹ̀gbẹ́ sọ pé tàwákùlù tàwákùlù òun ní alif madi alkasamu ni pé laziness indolence òròjú ọ̀lẹ kéèyàn má fẹ́ ṣe nǹkan kan irú ẹ̀ ló kó bá wọn ọmọ Niger Delta irú ẹ̀ ló kó bá wọn ọmọ yahoo irú ẹ̀ ló kó bá wọn ọmọ olè àwọn ìjàmọ́ òní mmm mo gbé mo kú mo dáràn wà láìpọ̀pọ̀lú bísínẹ́sì bá ń kó owó mi lórí láyé èmi rí ẹ̀ fi iye kan lẹ̀ ẹ̀ gba iye kan ẹ̀ gbogbo àwọn dèdèrè sánsẹ́ ní ìdù wà láìkè mú mi lórí mo bìlíìfù nínú téèyàn ó rí bá ń ṣe báyìí ìbá ń ṣe rèé o iye bá a dá sí rèé o ọmọ o ó kan àwọn èèyàn mọ̀ lórí íńtánẹ́ẹ̀tì nígbà tán laná wọn àmọ́ dùgbẹ fatuwa ẹgbọ́n dá sí kíní kan máa dá sí gbogbo orú àwọn àdánwò yìí ló èèyàn débẹ̀ àwọn ọ̀dọ́ nígbà Buhari wọn ẹ̀rọ àwọn àgbàlagbà àwọn wọn ṣiṣẹ́ wípé èèyàn jẹ́ president láwọn country mi yọ̀sẹ̀ kọ́ni fún òwò kele kiri wọn president wọn kò tó padà tó kò ní presidency ó padà wọn mọ́tò olóòdì gẹ́gẹ́ bí àwọn dàbí tuntun ó ń báṣẹ rẹ̀ lọ kò ní àjáde kò lè lọ àgbọ̀dọ̀ tó ó ń báṣẹ rẹ̀ lọ ni ó rí sáyẹn bí lọ ń báṣẹ rẹ̀ lọ tó ń jẹun lọ tẹ́ẹ̀mù fọ́ọ̀tì màkẹ́ president yìí ibi ọba dé àpẹẹrẹ yẹn ṣe kí ni ó ọwọ́ àfọ wọn ò ní máa tẹ̀ mọ́lẹ̀ wọn ò ní fọ́ létí nínú ti ẹ̀gẹ́ rò láti wà láàrin kéde o àwọn èèyàn rẹ̀ because he did well jọmọ ọ̀lẹ òròjì àti tàwákùlù kéèyàn máa pretend bí ẹni tó gbára lọ́nà tó sì gbára lọ́nà irú wọn ni wọ́n wù fún lẹ́gbàá ń gbọ́ta láàbì lásìkò òjò àwọn wọ́n wù báwọn ọ̀dọ́ kan mọ́ta láàbì ó lẹ́yìn ọ̀dọ́ ìtìlẹ̀ ń dé mọ́ta láàbì wọ́n ní náà lòlì mọ́ta wà kìlú náà làlá àwa lẹ́ni rè àwa tó wò yìí àwa gbára lọ́nà ó ní kí ni ẹ ṣe kí ni ẹ gbára lọ́nà lásìkò tó yẹ kẹ́ ẹ wà ní ibẹ̀ ó ní sẹ́yìn gbọ́ wípé sọ́nà máa ń rọ góòlù àbẹ́ ẹgbẹ́ pé ilẹ̀ máa ń fàdákà ó ní mọ̀ bọ̀ àtìmọ́ wọ́n rù tàbí tó lè bó yìí wọ́n rù wá kòbòkò bí ó ti dá ó ń kòbò wọn lórí ó ní bá ń tó mọ́tà wàá kìlú náà ẹ̀yin lẹ̀ ń ṣe bí ẹni tó bára lọ́nà tẹ́ ẹ̀ gbára lọ́nà ọ̀rìn yé tó bá yá ẹ̀ jalè tẹ́ ẹ̀ bá jalè ẹ̀ ṣe four one nine ìlà sí gbọ́dọ̀ kún àwọn ọmọ lórí fẹ́rí náà kò tá a lé yìí ìjọba náà fẹ́ ṣe rẹ̀ wọ́n fèrè wọ́n ní báwọn èèyàn òrìṣẹ́ látà graduation wọ́n ìṣẹ́jú àwọn ẹ̀ta yọra kọ̀ọ̀sì ní secondary school level bẹ̀rẹ̀ nàìjíríà ò lè fi fáńgì kódà àwọn tá à ń rọ́ọ̀nù school à ń là mẹ́ẹ̀tì ìtàlẹ̀ level wa ìgbé bẹ́ẹ̀ káwọn ọmọ ṣe mẹ̀káníkà kìíní kan káwọn ṣe fishery káwọn ṣe mẹ́ta wọ̀ọ̀kì ìlú tí ò sí mẹ́sí náà dá data processing tí wọ́n process ìlú tí ò sí mẹ́ ìjọba náà rí pé tẹ́rí kálukọ́ wá fún àbọ̀mẹ́ ọmọ ń lọ sùkúù tó rọrùn ẹjọ́ ọmọ ọkọ̀ ṣe ọwọ́ kan ní ìwé ẹ̀rí lọ́lọ́jọ́ iwájú tí ríṣẹ́ yọ ọmọ ọwọ́ jẹun náà tí èrí ìwé tí èrí iṣẹ́ ìwé wa ṣe bẹ́ẹ̀ ká gbé ìfẹ́ kọ́mọ wà á ọmọ wa lẹ́nu ká má gbé ìfẹ́ ọlọ́mọ àbọ̀rọ̀ bàbá àdúgbò fún bàbá àtẹ̀mí gbé ìfẹ́ gbogbo káwà hardworking tiwa lẹ́nu kànga náà lè tiwa àwa la máa ń kó mọ́mọ́ kànga kúrò nínú sálángá wọ́n fi ń kó mọ́mù àbá àti dákò orí tá a kórè oko a sì jẹ́ bó ti di ọdún kan mọ́ máa gbẹ̀ tí máa bẹ́ ṣe ní oṣù wáyé wọ́n ti gbẹ̀ bẹ́ẹ̀ kẹyẹ báà lẹ́nu pé èyí máa tó sójú kan ṣùgbọ́n mo bẹ́ẹ̀ bá ti ṣe ìfẹ́ lẹ́sílẹ̀ ìsìlẹ́nìí yóò máa retí white collar job ó sì lè má wà for coming. jàmá ẹ̀jọ̀ tó ní tọ́lọ́ ẹ jẹ́ ká tẹ́ẹ̀nì àwọn ọmọ wa kan lè wù sáàgì jù ní ìdíje ọjọ́ iwájú ọlọ́run sànù wa. àáfà lára tó fa ní kòkò dáhùn lè fòkú mà ìjọba náà ní contribution ti wọn sí. nínú contribution tìjọba ó pọ̀ alákọ̀ọ́kọ́ nínú tiwọn gangan ni àìsíbẹ̀rù ọlọ́ọ̀pẹ̀ tí ń wọlé sínú òyìnbó ẹwọ ayé Umaru gbọ́nà kàtọ́ àtàmọ̀ Umaru Umaru ó sì lọ́dọ̀ kan ọwọ́ á ní ìdòwò ọ́nì wọ́n wá sẹ̀sẹ̀ pé àwọn mùsùlùmí wọ́n wá ń sọ kútùbà iná alhamdulillah nahmadu wa nasẹ̀ inú wọ́n bá sọ kútùbà lọ Umaru wa ni khalifa ayé ní ìdòwò oní sì wà ní báyìí ìmọ̀ public session fẹ́ẹ̀ yọ̀ǹda fún khalifa ah khalifa kájí ẹkú sáyé òdì ẹ lọ fún lórí ẹsẹ̀ lọ mú omi nínú public section wà láì adídẹ àwọn ẹ̀sìn mímọ́ bẹ́ẹ̀ nígbà ní ọ̀pọ̀lọpọ̀ wa àwọn nǹkan kan máa ń bò wá lójú tá a bá ti nífẹ̀ẹ́ èèyàn àìfẹ́ ẹran ọ̀sẹ̀ àwọn máa ń bójú òṣèlú kẹ́lẹ́dẹ̀ àti àwọn bíi ìfẹ́ tako Buhari àwọn ibi ìfẹ́ tako PDP tẹ́lá àwọn kẹ́kẹ́ pé from nonsense there is always sense all the president Buhari agreed ṣé president lẹ́tọ́ àti owó nàìjíríà pọ̀jù ààrẹ àwọn àfáàní ọ̀yẹ́ jẹ́ tọ́gbà jọ sí pé tó ṣe ó ní í ṣe pẹ̀lú services surrender for country country ọ̀yẹ́ jẹ́ tọ́gbà jọ sí pé personal ìtọ́ ń ṣe ní owó ara rẹ̀ ní ọ̀nà tọ́gbà jọ sí pé kò kò lówó tó lè ná lọ gẹ́gẹ́ bí olórí aráàlú olórí náà bá a ṣe lè náwó fún ẹni ọ̀dà aráàlú a lè náà fáwọn tó jẹ́ kí ni o olórí ọ̀wà níjọ́ lórí nìkan láàmú náà fún ìbéèrè mélòó láwọn tó ní kidney problem sí nàìjíríà fọ́nṣọ́ wọn lọ india mélòó láwọn tí wọ́n ní àtàtà tíjọba náwó lé wọn lórí ibi táwọn náà ti ń jẹ́ lọ́dọ̀ ọlọ́run wà láìka náà bá ń ṣerú ẹ̀ aráàlú kan òun máa bèèrè ọ̀rẹ́ aráàlú kan ó ní ìdíjẹ́ mílíọ̀nù àtìtàlú wọn jọ àwọn olàbọ̀lọ́ máa gbáwọn èèyàn ti lọ india lọ india mọ́mọ́ yẹn tó ti pé lọ india lọ india india wa ń dìbẹ̀ lọ́bùlá àtàwọn owó tiwa ẹ yóò lọ ìbáìtì àwọn doctors wa nàìjíríà kan ṣèdè àwọn ti nàìjíríà gbogbo orú àwọn owó tí wọ́n lò yẹn kẹ́ẹ̀sì ra sí nàìjíríà ẹ̀ ní máa tábù jù àwọn ti lọ́dọ̀ àwọn ti bí tẹ̀kẹ́ kó wọn kẹ́kẹ́ kó àwọn èèyàn tiwa. jẹ́mọ̀ ìjọba àìpẹ́ tó ń wọlé kò sí yẹ ká pé tí òde ọlọ́run pé ọ́n fànira. ní nàìjíríà lónìí ẹ owó tí wọ́n bá lọ́wọ́ fámílì àbàtà owó sánákúnrọ́ sí sweden àyíwọ́n àti mílíọ̀nù àbí bí tí a lówó yẹn tó bá pèsè wa ẹnìkan ara láìsẹ̀ fún ọ̀kà lórí oṣù ìjọ kan pẹ̀lú population wa Nàìjíríà bóyá one sixty million ní ìfẹ́sùn láàbù ilé ìjà ní pé two hundred million ni wọ́n báyìí ká ní two hundred million owó tí wọ́n gbà lọ́wọ́ fámílì àbàtà àtàkùrọ̀ sí sàlàyé nìkan tí wọ́n bá pèsè wa ẹnì kọ̀ọ̀kan wá òní tó lé ní wá wá mílíọ̀nù náírà kan wá fẹ́ mi èmi ìyàwó mi àwọn ọmọ mi kára kó fún mi àbá èèmọ̀ tí màá ṣe wọ́n ní yọ̀ọ̀fà inflation àbí yọ̀ọ̀fà kankan yọ̀ọ̀fà tó bá jẹ́ para mi ń àwọn ẹni bíbá àwọn olóko kò ní fà evans apààyàn ẹwọ yóò tán lórí lákàntì apààyàn ẹwọ yóò tán lórí lákàntì ìjọba àìpéyere àìláre ni àwọn èèyàn ẹ fún yín lápẹ̀rẹ̀ mélòó ló tá a jókòó bí ọmọ ẹ lọ public school wà lẹ́wọ̀n wọn èmi ọ̀nà private school láyé yìí and I'm proud of being a student torí pé public school dáńjọ́ mi lónìí nǹkan méjì ni òdàwọn lọ public school náà ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ pé kò sí standard sùkúù kan lọ́nà ìsàlẹ̀ bẹ́ẹ̀ sí ìgbẹ̀dá kan secondary school wọ́n fẹ́ ṣe kọ̀ǹpútà nínú wàyẹ̀ ètò wọ́n tẹ̀sẹ̀ wá lọ yá kọ̀ǹpútà lọ́wọ́ ọmọ tó wò ní kọ̀ǹpútà center wọ́n kẹ̀bà àpàdé òtòdí pé wọ́n ti pàtíkà nínú wàyẹ̀ ètò wọ́n dẹ̀ fún aláfùfà fún òní fún private school ṣùgbọ́n sùkúù ìjọba ní ẹ̀fọn aláfùfà sùkúù tí ò ní láàbù ẹ̀fọ́ láàbù pa sùkúù tí ò ní ọ̀lù ẹ̀fọ́ láàbù pa sùkúù ìjọba ni ọmọ wa ìjọba àwọn fẹ́ẹ̀ iye báyìí láàbọ̀ wọn wá láwọn ọmọ òmùú iye owó báyìí wá sùkúù ìjọba olùkọ́ iye wọn ta german èló wọn ta kọ̀ǹpútà tẹ̀ èló ni wọn ò lè rà á ètò ẹ̀kọ́ ò jẹ́ náà ètò ìlera ń kọ́ mélòó ló lè lọ sọ ṣúkì ìjọba ní ìsìn nígbà bẹ̀rẹ̀ bá bẹ́ẹ̀lẹ̀ ọmọ ẹ̀jẹ̀ wọn làwọn àlàwáńsì kàbáwọn owó kan kálukọ́ lọ sáà ojú ọ̀nà ni ọ̀dà yìí iná iná tẹ̀ sí dájú ẹ̀dí àlàmúlẹ̀ làwọn dájú ẹ̀dí dị ìtàkàtà àwọn akẹ́kẹ́ iná la fún awéré awéré àrèlú bàtà wàhálà nkankan jẹnẹrétọ̀ òun lọ́wọ́ àlàyé ńgbà náà. iná la fi máa wò á sì máa ọ̀dọ̀sẹ̀ méjì o ọ̀dọ̀sẹ̀ mẹ́ta o àwọn ẹ̀ka. táàsù àwọn eré yẹn wà láì ní gbogbo àwọn eré kiri kan ẹ̀sì àwọn gbogbo ẹ̀ ṣùgbọ́n náà nàìjíríà so wọ́n ṣèbí pé ẹ òtí kankan tẹ́lẹ̀ fọkànbalẹ̀ lé lórí ìjọba náà ń pa yẹn ẹ wá wọn owó ta wá ní òtún àrà fún fóònù yẹn sọ nù tọ́lá òru òmù nínú owó máa lọ tó bá sì ìjọba wà àwọn ọmọ yẹn máa lọ sí kéde òun àpò wa wọn máa kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ìjọba náà gbọ́dọ̀ bẹ̀rù wọn lọ àáfà lára tó tún pa àṣì àìmọ̀nà pátá tí ìmòórì jùlọ làáfíà mọ́mọ́ làbíyà tẹ́lá la tó tún fa èdè kókó fún wa òun ni ká máa báwọn tó lówó náà jù wá lọ ká báwọn tó gbẹ́lẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa àmà fáǹfà ìnira fúnra wa tẹ́lí tọ́lọ̀ ń bá sí ìfẹ́ ọmọ yẹn sálárì yẹn lágbẹ̀rẹ̀ nìkan ta fifty thousand oṣù ó sì gbìyànjú mẹ́ta ó ní ìyàwó kan lẹ́gbẹ́ àwọn jẹ́ mẹ́rin márùn-ún oṣù mẹ́ta sì mẹ́ta àmù ọmọ kan wà ní primary five ìkan wà primary three ìkan wà primary one ọwọ́ àmú wọn lọ sùkúù tí wọ́n ti máa san forty forty thousand mẹ́ta àmù ọmọ kan ìdílé ní pé wà san one twenty thousand láàrin oṣù mẹ́ta pẹ̀lú ọdúndé oṣù mẹ́rin fáàmù kan kánífẹ́ láàrin oṣù mẹ́rin sáláàrí ẹgbẹ́ two hundred thousand tó o bá yọ one twenty thousand oṣù bíi ìjọba owó mélòó eighty thousand tó ti yé ìwọ ìyàwó ọmọ márùn wọn wọkọ lọ wọn wọkọ bọ ẹ jẹun ẹ ra pẹtrò ẹ ra ọṣẹ ẹ ra tùpè ọ lágbára sùkúù forty thousand wọ́n sùkúù bíi ten thousand àbí ten thousand àbí fifty thousand sẹ́ni tó o bá sanwó sùkúù tẹ̀lé o kò sanwó lé ọ̀rá ìlà ẹ ra aṣọ ẹ ra bàtà iléyà bá dé ọdún òní kaṣọ ẹ tún owó ra ẹ̀rọ iléyà ó tún lé savings tó gbọ́n lọ́dún pé wọ́n náà fẹ́ ra lè ọ̀fẹ́ kọ́lé ọ̀fẹ́ lọ ájì ọ̀fẹ́ ti wúmúra. sẹ́ẹ̀rì bí ká máa ṣe competition pẹ̀lú àwọn ànájà sára nínú hadith lọ́la àti à wọ́n ní fẹ́ẹ́rẹ́ yìí èèyàn tó bá ilà àmọ̀lùkù wà sọ́là ní nǹkan ẹwẹ́ tí òkú ní ni ẹlòmí àmọ̀lù ẹyin kí nìkan ọjà kí nìkan ò lè ṣe nǹkan ẹnìkan ẹjọ́ ṣe ẹjọ́ gba nìkan sálárì ṣùgbọ́n òun tó ní ṣọ́ọ̀bù kan tí mo darí planẹ̀ ṣọ́ọ̀bù nìkan owó tí ń fẹ́ jẹ ọ̀tọ̀ oṣù bíi ti àwọn ọmọ ẹ̀ ọwọ́ àrùgbà iṣẹ́ kan náà lájọ́ ń ṣe lẹ́bù kan náà lájọ́ wa sálárì kan náà lájọ́ gbà tí wọ́n níbi kan tó ń darí planẹ̀ mo ń sọ bẹ́ẹ̀ nìkan jò ní alhamdulillah àti ìdúpẹ́ bọ́lọ̀ mi yàtọ̀ sí pé ní ní school tọ́jẹ́ source of income mi mo tún ní àwọn sources of income mo ti kọ̀wé tó lé mẹ́ẹ̀ẹ́dógún mo ń gbowó lórí àwọn ìwé mi mo ń jẹun bẹ́ẹ̀ mo máa ń kọ article sáwọn èèyàn tí màá gba owó ní orí ẹ̀ mo máa ń àwọn èèyàn mo láwọn àbíkọ́ bẹ́ẹ̀ pé bíi consultancy fee mi ìbá wọn ṣe àwọn nǹkan kan tó jọ mọ́ research tí ń gbowó lórí ẹ̀ ìwọ́n wá rò wípé tí sàràjọ ń ṣe ìwọ́n ń kọ̀wé ìwọ́n tó wá ní nǹkan bí ti wọlé fọ́ ó lẹ́nìkan tí ó kẹ̀tọ́ pé ọ̀dà gbọ́gbọ́ má tá a bá ti ń sàfarawé ó lè fa ìlera nínú òfin ayé wa jẹ́mọ̀ ṣàwárí pọ́ìntì kan bẹ̀rẹ̀ ìlú ìlú òfin náà sọ torí pé yẹn kọ́ mọ́ lásìkò owó ní ọ̀rọ̀ àfẹ́rù wàlàhápà wàlàáyì ara ń tọ́ fa ìnira ìlé koko nínú òní lásìkò ọ̀rọ̀ àfàsí máa fà sí yẹn máa sòrò sí yẹn máa ṣe kèé fa èèyàn máa fojú burúkú wọ́ọ̀yàn ó ń fa ìnira fáwọn èèyàn ẹnu dàbí káàdì àtàwọn náà sọ àlàáyé ní hàk àwọn olójú ibú wọ́n ń bẹ́ o ìgbàwọ̀ gbọ́dọ̀ bẹ̀rù wọn jọ náà lọ ní o àwọn ọ̀sọ́ bí ọ̀pá jẹ àti òṣòṣò wà láì wọn jẹ èmèrè wọ́n ń bẹ àwọn ẹni ibú wọ́n ń bẹ kódà wọ́n ń bẹnu wọn wọ́n kẹ̀kọ́ ju wọ́n yẹn báyìí ó sì sùn làrí sí ìkú lẹ́kàbí àti sọ́ọ̀rì lámà sẹ́ni òsì kan ọ̀n bẹnu wọn wọ́n kẹ̀ sàkà báyìí àfà olùmọ́dìdé pé ńlá yàṣà àlájọ́ náà bá sọ lọ. ó dánú wọn wọn kẹ̀kẹ́ àwọn ọkọ̀ burúkú náà máa ń pè ọmọ lálàkàlà lójú orin ọm bẹnu wọn oyún ọmọ àbàtì ọlá àkọ́ àti oṣù mẹ́ta mẹ́rin méjì kẹ̀yọ́ sí bẹ̀rẹ̀ pa pa pa oyún wà lórí wà láìké ti bẹ́ẹ̀ àti o ìyẹn jẹ́ ká yóò nira tó dá sí pé nígbà èèyàn bá fún ọmọ márùn-ún ojú burúkú bẹ lára wọn eléyìí ọ̀pọ̀ ìṣẹ́ títí ọ̀nà ṣe tó lè máa gbá yìí wà láyé ní bí ọ̀ká wọ́n fẹ́ fàwọn ọmọ ẹ̀dá láàmú ni eléyìí tiẹ̀ yọ kẹ̀ máa dá fún gbogbo ìgbà tẹ̀mọ̀ wọn ń gbálè yọ kẹ̀ máa dá fún mi èyí sì fún lọ́jọ́ látọ́tọ́ láti fẹ́sẹ̀ dáàmú òun ní máa ti pòkéré pòkéré pòkẹta yọ bà dá fún yọ bàbá gidi tẹ̀ dáàmú yọ bàbá ní pòkẹ́ ìdógún eléyìí jẹ́ ọmọ ìwé ó ṣe gbogbo ẹ̀ báyìí tó bá ṣe jáàmù wọn kàn lórí ìsọ́ọ̀tì ẹ̀ táwọn àjẹ́ tó dé jáàmù ọ̀gbìn yìí ibo ni sírù òde wà láì ọlọ́run táwọn ọkọ ẹ lọ́wọ́ àwọn olórí gbogbo ara àdánwò tó ń ṣẹlẹ̀ ní òlu tiwa ẹ̀ tó jẹ́ ká yóò nira káwọn ọmọ rí mẹ́mbà kálukú jẹ́ àwọn èèyàn lo emergency ní tí mò ń sọ yé mi púpọ̀ wọ́n lo mọ́sálásí lo chọ́ọ̀chì lo àwọn àtiwáàtì àfàtàlàtì wọn fi ń àwọn èèyàn sínú ẹgbẹ́ ayé mo mọ̀ nínú àwọn ẹrú ọlọ́run kan tó jẹ́ pọ́nlọ́run àwọn sábàbí dáadáa fún ní wọ́n fẹ́ òun látara ẹ̀sìn lọ sí alájà lòdì àdúrà nìkan ògbó atọ́júkà láti mẹ́fà ní lọ́nà ní ògbó kan lọ́nà wájú kan sí ìdẹ̀dá kan èyí náà jẹ́ àwọn ní ẹ bá ti mú máa gbogbo kan máa yanjú kò sì sí tẹ́lẹ̀ kan ọ̀nà jímọ̀ yín nígbà tó èèyàn máa ń ṣe iṣẹ́ kan tí wọ́n sọ̀rọ̀ túmọ̀ ṣẹ̀ rẹ̀ wọ́n yóò yànjẹ́ pé kí sáńjẹ́ lè tó ṣe tẹ̀sọ́lẹ̀ bí ó rò mọ̀nà àmàlà ẹ̀ṣẹ́ẹ̀kì ó ti ẹran ẹran ọ̀nà ọ̀rọ̀ kálukọ́ bàjẹ́ rẹ̀ lọ́mọ àtọ́ ọmọ tá a ṣẹlẹ̀ sọ́tò lọ́jọ́ ń bẹ̀ gbọ́ mi. Ṣé wá rí ọ̀rọ̀ ṣíṣúrù ìgá ọbú àtàkì ibú mímọ̀ ṣe kèéta èèyàn mímọ̀ fojú ibú òyàn mímọ̀ náwó burúkú sí èèyàn èèyàn lè rí gbogbo oúnjẹ pé orí àìsàn náà mọ̀ náà lé orí wọn ṣe orúkẹ àpọmọ ẹ̀ ní ọmọ náà lé orí fọyọ́bàjẹ́ ní ọmọ náà lé orí bẹ́ẹ̀kì ní kálásílẹ̀tì ní ọmọ náà eléyìí náà wà ní àwọn àdánwò ìlà ọ̀dẹ̀ tuntun tẹ́lẹ̀ ọ̀sẹ̀ látàrí àdánwò àwọn Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n mú ìwọ̀n àdánwò náà adẹ́gbàgbé làbí ìfúnná làwọn sọ̀rọ̀ lórí gbogbo wọ́n mú irun ànábì báyìí wọ́n dẹ̀ bá ń kókó lọ́nà mọ̀kànlá kókó kọ̀ọ̀kan lọ́lọ́run fi áyà kọ̀ọ̀kan tù ní sọ́rọ́tù náà àti sọ́rọ́tù ìfàlà nínú fi dájú pé ìwọ́n tó ọba ń fura pé ojú ìgbẹ́ lára rẹ àbọ́kọ rẹ àbáwọn ọmọ rẹ solúṣà alákọ̀ọ́kọ́ ẹ máa kakúlẹ̀ àwùjọ lè dé nínú ilé yìí kódà tó máa fi rẹ̀ nù kùránì nínú ilé solution kejì nínú nǹkan tẹ́ ẹ ní nínú ilé yìí ẹ máa fẹ́ ìbáàmì pàápàá sọ́wọ́n fún ìlú ọkọ̀ gbogbo dáa fún gbàǹbẹ̀ lára yín yọ ọmọ bàjẹ́ solution ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ bá sọ láwọn ìwé rúkìá ìwé rúkìá púpọ̀ tí wọ́n ń tà èmi náà lè ti mọ ọkọ irú ìwé rúkìá yẹn tẹ́ ẹ dára láti ìwé ẹ̀rì tẹ́ ẹ tó níbi ilé náà tẹ́ bá ti ẹ máa fẹ́ àdúrà rúkìá yẹn ẹ máa kà ẹ máa lè kalárúbáwá

ọ̀nbẹ lọ́dọ̀ wa ń bẹ ọ̀nbẹ láǹtàrú bẹ́ẹ̀lì ọ̀nbẹ tàbí múlò lólu àjí ọgbà káàkiri ọ̀nbẹ náà pẹ̀lú òṣìṣẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rí ń bẹ̀ ọ̀nbẹ ní ẹ́rígẹ́jì ni ó gbèrè sí ó wà káàkiri táwọn èèyàn ti gbé ọ̀nbẹ sálẹ̀ lè wáyà náà àdìgbò ń bẹ̀ yẹn ọ̀nbẹ ní àǹtàrú bẹ́ẹ̀lì ní bá sí ìjẹba débẹ̀ ẹ̀rí já ewé sídìrú ni arẹwé tọ́lọ́ ń bá kọ sí sídìrí màbù ẹ̀ẹ́kẹ̀ ara gbó ewé yẹn sínú omi lọ́ba ní karùkì àti ẹ̀ máa mú ẹ̀ máa fi wẹ̀ ẹ̀ẹ́kẹ̀ ní pé tẹ́lá fẹ́ẹ́ ti wẹ̀ bóyá kẹrẹ̀ sínú bọ́kẹ́ẹ̀tì kan ọmọ ìjọ pé yọ́ọ́ dàpọ̀ máa wọ omi ìtọ̀ omi ìgbẹ́ ẹ̀dà fáìlì tó bá mọ́ ẹ máa fi èyí jọ méje ní ọ̀sẹ̀ mẹ́ta ẹ máa fi èyí lọ́jọ́ lórí ọjọ́ tó wọ́n ti kékeré ní pé orí pa kìí ta àpàtì ìdáàbù ó tún kò rẹ̀ bí yé a máa jẹ́ ká yóò nira fún yẹn ẹ máa rówó ṣùgbọ́n wàhálà tẹ́lẹ̀ ti wà lẹ́yìn àwọn aláburú yẹn náà ṣe kéde wọ́n pọ̀ lóòrùn dẹ̀kálukú wa náà ká sọ̀rọ̀ àtúntò lè ká wa ká ṣe. Ẹ̀rọ̀ra ti jẹ́ kó láti máa àbáàkì àwọn èèyàn lónìí àjùmọ̀ sọ̀lọ́. Àmì ìpín lásìkò. Àwọn àkáwùn tàbí ká máa ṣe láàárọ̀ ìrọ̀lẹ́. ti rọrùn Islam Muslim wọ́n ti bá transliteration. ka Arabic máa sọ̀rọ̀ máa bẹ́ẹ̀ transliteration. Kódà wọ́n tó kàánú jẹ́ kó lè gbé sórí fóònù tó ara máa láàrin oṣù kan, ó àtórí gbogbo ẹ̀ nílẹ̀ lórí táwọn ìlú ti wà láàárọ̀ tó àwọn àfáà táwọn sọ̀rọ̀ ẹni agbẹ̀gbẹ̀ tó ọ̀sẹ̀ ẹfẹ́ pa ọfẹ́ sóògùn lọ́dọ̀ ọlọ́run ọfẹ́ bí nǹkan ọlọ́run bá ti ẹjẹ́ nu ọfẹ́ ọfẹ́ àwa ti wí ọkọ̀ ọlọ́run bá tó nígbà táà ní ìlú ògùn bá ń lọ a sọ ọ̀tẹ́ lọ́rùn ẹlòmíì rò pé nígbà ha ẹlòmíì rò pé nígbà tó bá ń bá ń sọ̀rọ̀ èyí ó sọmọ́ lọ ni níbi iṣẹ́ rẹ inú bí àmọ́tàbọ̀ sí ní promotion wọn ọ̀fẹ́ lè àwọn kan fẹ́ kó kú kan lè gbà rẹ àwọn kan fẹ́ kán sọ ọdún àwọn kan fẹ́ kọjá pé ilé kọ̀ọ̀kan lọ owó dànù dànù báyìí nira fún irú nìyẹn wàlàwàlà jàmbá nǹkan sọmọ́ lọ ọlọ́run wa ní torí tí bá tó tòyẹ́ náà kò ní dàbà arábọ̀ tó ti sọ àwọn. Sẹ́rí àìláyọ̀ ọkàn àìnítẹ̀lọ́rùn lack of self contentment. Kéèyàn ọmọ ìnítẹ̀lọ́rùn ara tí wọ́n jáde yẹra fún òun. Ọlọ́run ti ẹnu ní ìlú omi kọ̀ọ̀tọ̀ ọlọ́run ti ìlú omi. Kò nítẹ̀lọ́rùn yá àmọ́ ń díkẹ́ ayé nira fún òun ọ̀njẹ òun ọ̀run aṣọ wọ̀ òun bàtà wọ̀ o tó lọ android phone o yóò tẹ́lẹ̀ lápọ́ọ̀bù o yóò tẹ̀ sí kọ́lé o sì kọ́lé olówó gba rúbà palọ̀ àbí olówó gba fúláàtì ọ̀run àtẹ náà kọjá fún ọ sí ni

nínú táwọn àbá ní ká máa lù tá a bá ti fura pé nǹkan fẹ́ máa ṣe bákan àdúrà ló mú láti di àdúrà. Sẹ́ẹ̀rí àdúrà Yorùbá náà lè fi àdúrà ní kí ni o ìdààmú amọ̀tí jẹ́ ìdà èèyàn ti dà gé ìkànnì. Sẹ́ẹ̀rí gbogbo tó yóò nira ọ̀gá solúṣẹ̀ bábá ní solúṣẹ̀ ẹ̀yọ kan náà ní àdúrà bábá ní sùmárù ọ̀dúnkà wà láyà kò sọ̀rọ̀. Gbogbo nǹkan yòókù wà bí àdúrà lọ wa. Ẹni bọ́ fẹ́ sàdúrà tí wọ́n bá sàdúrà ọlọ́run ilé kọ́rọ̀ tẹ̀ ní ojú àti láwọn sábẹ́ ṣe aburú sí rẹ̀ tọ́jẹ́ pọ́dọ̀ wọn laburú lọ làtúgbọ́dọ̀ wù ní bá wà lọ́sàn-án lóru ìjẹ́wọ́n ṣe tí wọ́n sọ yé máa fi làwọn àkùrán ara àdúrà ni láwọn àkàrù tó kọ̀ṣẹ́ àwọn ìrọ̀lẹ́ ara àdúrà ni tó láwọn àdúrà sọ́jà àkókò náà owó orí ayé orin ọ̀run àforíjì ẹ̀ṣẹ̀ àdúrà wà nínú tọ́lọ́ máa ń lò láti làyàn nínú ìnira ìyẹn jálá kọ̀ọ̀kan ẹlẹ́kejì òun ni ìṣìnà gbogbo pẹ̀lú àwọn fi kájìnà tẹ̀tẹ̀ gbogbo àwọn tá a bá ní bá a fi ń tẹ lọ́hùn ká gbogbo ó gbẹ̀nà sí i mọ̀tẹ́ tí ọmọ ẹgbẹ́ fún ọlọ́mọ ẹgbọ́ mísíkì nílé rẹ̀ ọmọ wa kàkà tuntun mísíkì mẹ́rin máa ń tẹ àwọn àjùmọ̀ wa nílé kódà àwọn ẹgbẹ́ káwọn tó bá fẹ́ àtáàkì rẹ̀ kọ́sẹ̀ lè àtáàkì rẹ̀ gbogbo ẹ̀sẹ̀ kálukú wa ìlera ó lè máa di ìrọ̀rùn nínú òṣèlú wa ẹlẹ́kẹta nínú nǹkan tí máa jẹ́ kí ìlera ó di ìrọ̀rùn òun ni kan ti tààrà bára ṣe ní ọgbọ̀n ọ̀sán lè fẹ́ náírà tó ń fún olòṣì fẹ́ kó àbí àwọn tí tọrọ owó kan fẹ́ tó fi kọ̀ bí bára bí tọ́wọ́ bá ti wá borí ìjọ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ jù ìgbọ́pọ̀lọpọ̀ mùsùlùmí aláwọ̀ áà ah! mùsùlùmí láwọn àpá mọ́tọ́láńtì kan bá mi wọ́n fẹ́ ra jẹnẹrétọ̀ wọ́n fojú lè bá àwọn jẹnẹrétọ̀ ọ̀mọ̀bọ́n sì ń bọ̀ individu àjọmọ́ àní jẹnẹrétọ̀ tó bẹ̀rẹ̀ àìpásílẹ̀ ilé bọ̀ láti kí ní ṣe àtẹ̀lé kan tí mò wọ́n pé ẹ̀yìn èèyàn yìí àwọn wọ́yẹ serious wọ́yẹ níbi ọlọ́run ọ̀mọ̀bọ́n wọn fojú jọ́ mélòó sí ìyẹn ti àjẹnẹrétọ̀ òdìdí wa ní jẹnẹrétọ̀ fi fọ́ọ̀tì táwọn náírà ó ní gbogbo owó yìí tẹ́ ẹ dá ẹnu ìlú ìgbàgbé ìlú mọ́sálásí oṣù mi àlè dáwọn jẹnẹrétọ̀ ní oṣù mẹ́fà mọ́sálásí ó ní àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣiṣẹ́ kí kálukú lówó lọ èyí tó wá bá bẹ̀rẹ̀ èyí tó wọ́n tẹ́ tẹ́ra lẹ̀ orúkọ jẹ́ ti ọlọ́run kálukú sílẹ̀ yìí tó lórí ẹ̀. jẹ́lẹ̀ ìjáwó sọ́dá kọ̀ tẹ́lẹ̀ bá ń ṣe sàárà ọlọ́run fi ti àdánwò lọ ọlọ́run tó ti àdánwò lọ àwọn àbáà ní ká máa forí kalẹ̀ bọ́pọ̀lọ́ kílè sílẹ̀ pẹ́tọ́ọ̀tù sọ̀la ká máa fi náà sílà ní pàápàá náà sílẹ̀ òní tọ́rọ̀ bá dí kókó ìyá máa lẹ díẹ̀ lónìí àbá ó jù lóru ọ̀bọ̀ lọ́n sọ̀rọ̀ ara ń tí ká mójútó òun nìyẹn ara nǹkan ní ìtòlè ìkọ̀rọ̀ ìlú sàkà àwọn tó bá dé lówó ká máa lè sàkà àwọn tí kìtẹ̀ lera ẹjọ́ sàkà fún wọn yàtọ̀ sí sàkà alukọ́rùbù hasan dìlà rìbà kárí àwọn èèyàn lówó owó tí ò ní nú ọ̀sọ̀ ní pé náà lè yá àyàn lówó méjì ní ìgbà bá ní san irú ọlọ́ọ̀ká ní bá bẹ̀rẹ̀ lẹ́sàn-án ọlọ́ọ̀yìn ó sọ̀ráìdì ìjọba púpọ̀ ó máa ń yá àwọn èèyàn lówó from ìbádá kọ ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ wọn mú olówó tó ní bẹ́ẹ̀ sí ni ṣùgbọ́n kí èdè ẹ̀sìn máa pariwo òye ìbádá kọ ó sọ kọ́ dájú pé ẹni tó lé ní èsì ìṣẹ̀lẹ̀ ọmọ kì í ṣẹ́ni máa pariwo ṣùgbọ́n olówó tó ní bẹ́ẹ̀ sọ́lọ́ ayébẹ̀rẹ̀ ìjàmbá àti àwọn ọjà olówó ọjà olówó yóò àdébẹ̀ àwọn èèyàn ti jàmbá bóun ọ̀nà tó ní ẹ̀sán mọ́tò dáadáa ní kódà ọjà wà náà tá a sọ̀rọ̀ ìléwó lówó tó ní ìṣù kọ́lọ́mọba ìgbàlẹ́kọ̀ọ́ dáadáa fún ẹni bẹ́ẹ̀. jẹ́ bá irú ẹni bẹ́ẹ̀ tó ń mọ̀nira kú o ẹjọ́ bá lọ yáwó èrè ẹjọ́ mọ bí ó ṣe kò lówó sí ẹṣẹ́ ṣùgbọ́n wọ́n tó bá yá lówó náà àwọn mùsùlùmí náà bọ́ ọ̀nà wọ́n jẹ́ lówó ọ̀rọ̀ nípa ọkọ̀ ìyàwó kejì gbà náà nǹkan tó ẹ̀jẹ̀ sí ọlọ́pọlọ tí wọ́n jẹ́ olówó bọ́ lọ́sẹ̀ ìyàwó wọ́n jẹ́ lówó ọwọ́ Ẹgbẹ́rẹ́ kéèyàn ṣe lèyàn ládà lórí pé ìwọ yìí bá ṣe ṣe ìyàn rẹ̀. Wọ́n yọ olówó fún pé ẹni problem. Ọwọ́ àrùn pé kọta lówó bá ń pa ọlọ́mọ sí ẹgbẹ́ ẹgbẹ́ ìbò bá ńlá ní àìpàṣẹ ìbò bá rẹ̀ ga lórí ẹ̀sẹ̀ ni. Jọ̀mọ́ àwa tí wọ́n bá já lówó tí ò lè lè mú náà, èyí àbẹ̀rù ọlọ́run ká da owó kama lóko ẹbí pọ̀ ara ń tẹ̀lé ìnira ọwà ní anábì sọ́lá àlọ́sọ́lá ó ní nà ọ a bá ti ṣe dáadáa bẹ̀rẹ̀ látòrí ìyàwó rẹ ọmọ rẹ bàbá rẹ ìyá rẹ fámìlì bàbá fámìlì màmá ẹ máa lóko ẹbí pọ̀ ọmọ bákan náà àwọn àlára tó tó máa ń jẹ́ kí ìrọ̀rùn ọmọ wa òun ni àtàwọn tó nà sọ kátúbá wà tẹ́tírọ́ sí ìpìlá káàsì máa ti ọ̀pọ̀lọpọ̀ áfíríkà tó ń bá kọ́nà òun ètò orí ẹ̀sẹ̀ ìṣẹ̀ wá àtàwọn kúrò àlàlọ́ kágbára lọ́lọ́ ara rẹ̀ ni àìsàn òní làtà àpà ká máa ṣe dáadáa táwọn ọ̀lẹ́ ẹ̀yìn onígbàdàn yìí sọ́wọ́ àlùjẹ́ ìnáwó àtúnṣọ̀rú náà wà àti látara fẹ́ẹ̀ ṣe dáadáa fáwọn tó jẹ́ ọ̀lẹ àwọn tí ò nínú yín ọlọ́run ọmọ ràn yín lọ́wọ́ yóò sì máa ṣe ìṣẹ́ ìrọ̀rùn fún yín bákan náà ṣùkúrù nẹ́ẹ̀mà jamaa ká máa dúpẹ́ tọ́lọ̀ ń bá ṣe wá lóore ẹ̀wọ̀n tọ́lọ̀ sọ làyín ṣàkárí fún láàbì ìrànlọ́wọ́ ṣùgbọ́n bọ̀ lọ́wọ́ wa náà tọ́lọ̀ máa ṣe wá lóore sí àmì dúpẹ́ àròkó kò sí ìdùnnà àríṣe kọ́lá kèdè Dangote ìjọba tọ́lọ̀ ń sọ náà dúpẹ́ bí olùmọ̀ wa àlè sọ́ọ̀lù ìmọ̀ àyíṣà bákan náà táwọn ẹwà ẹkọnọ́míkà ní àwọn sẹ́yìn káwà prudent ìdí ọ̀rọ̀ ayẹkọ ọ̀náwó sí mọ̀nàwó sí èyí tó bá yẹkọ ọ̀náwó sí mọ̀nàwó kọjá sí wọlé sọ eléyìí àtàwọn nǹkan ní àwa ìlú ààbẹ ọlọ́run ọlọ́run ti ní ayélujára inú sọ́lá nàbí òun náà ṣe àwọn ìyàwó àbí ìyàwó àwọn òṣèlú àwọn àwọn tọ́gbà wa òun ni rọ́bà ní áàtì náà fi dúníyà ásánà wá sí ààrẹ rọ́ọ̀tì ásánà wá sí náà náà ẹ̀dá wa náà wọ́n ṣàdúrà yẹn kí ni túmọ̀ rẹ̀ wọ́n lọ́rùn sórí ayé fún wa tọ́lá kó di lọ́rùn sórí ọ̀dọ̀ àwa náà wá ń bí ọ orí ayé ọlọ́run ṣe fún wa má jẹ́ kó orí ayé ọkọ̀ bí tọ̀ إلا بالله العلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته